خير الحديث محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة ní òní ọjọ́ kọkàndínlógún nínú oṣù zòkàdà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin àti ọdún méjìdínlé ogójì النبي صلى الله عليه وسلم في السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتودي فيها مع تسواج أنه كتاب الأدب المفرد سواني أتيو نجي معظم تلقيقات أنا تشهد يكا a sọ fún wa wípé àwọn oríṣi gbólóhùn àtẹ̀híyà lọ́wọ́ títà fáwọn Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu èyí tá a sọ fún un náà ló léṣe a sọ pé àfa sọ sallallahu alayhi wa sallam tashahhuda ojúṣe ọlọ́run ọba kọ́ mi ní àtàyà ọ̀kẹ́ fi bayna kaffayhi tẹlẹwọ́ mi wà láàrin àtẹlẹwọ́ rẹ̀ méjèèjì kámọ́ yóò àdìmú ní sùúrọ̀tà nínú alukur'an gẹ́gẹ́ bó ti ń kọ́ mi ní sùúrà nínú alukur'an. gbólóhùn tí a fọ́ abdullahi bin masud yẹn náà ni azọ́kùn ló lékè ata hijjatu lillah wassalawatu wattayyibatu assalamu alayka ayyuhan nabiy. ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أني أعوان السلام عليك asalaamu aleyka النبي tá من nàbí wà láyé nígbà tó والصلوات والطيبات السلام على ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أريد أفعل عبد الله بن عباس رضي الله تعالى عنهما هناك التحيات لمباركات الصلوات الطيبات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله وأنا ما يبعوا عميت يا خوات لنا قاسي وفي وأشهد أن محمدا رسول الله أبي عبده ورسوله استاذ رسول الله أريد يا خوات الله بن عمر رضي الله تعالى عنهما wọ́n ní a máa sọ níbi tashahhudu báyìí pé ọwọ́ alátọ̀dọ̀ ti fi ọlọ́run sallallahu alaihi wasallam pé máa ń sọ yìí pé at-tahiyyatu lillah was-salawatu wat-tayyibatu assalamu alayka ayyuhan nabiy wa rahmatullahi ha wa barakatuhu assalamu alayna wa ala ibadillahi as أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أري أتحية عفاوة عبد الله أبي, أبي موسى الأشعري قام تمام في تشهد تمام من جيت الله صلى الله عليه وسلم أما ويباي هي التحيات الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إيه، هي وارد تشهد هي تعالى في أخوة عمر بن الخطاب رضي الله تعالى عنه وأرضاه قال بدو أما ما في قاية لوري من بعد لله الزاكيات لله الطيبات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أيواني عيتي يا عائشة رضي الله تعالى عنها كعما من كوين هنا التحيات طيبات الصلوات الزاكيات لله السلام على النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ولينا وبلون تحيا لقدي ما تتفكي أفني أيواني نتسواجو nínú كتاب الأدب المفرد للإمام البخاري رحمه الله abẹ́rẹ́ láti ẹnu ọ̀nà àbáwọlé tá a máa wọlé síbẹ̀ ní ọ̀nà báàbù mọ̀nsálẹ̀mọ̀ ìṣàrọ̀ ẹnu ọ̀nà àbáwọlé ti ń sọ nípa ẹni tó ń sálámà pẹ̀lú ìtọ́ka tọ̀nẹ̀wọ́ nígbà tó ti ń sálámà. حديث سيو على بير حديث على فقا قال حدثنا بشر بن الحكم حدثنا بشر بن الحكم قال حدثنا هلال بن بسام أبو قرة الخراساني رأيته بالبصرة قال رأيت أنس يمر علينا ويؤدي بيده إلينا فيصلي وكان به ولح ورأيت الحسن يقبض بالصفرة وعليه عمامة سوداء وقالت أسماء قال والنبي صلى الله عليه وسلم بيده إلى النساء السلام آه، حديثي أنا بشر بن الحكم حدث عناوي حديثي هو هنا حياج بن بسام يناسب هنا أبو كرة الخراساني هنا مولين بصرة هو عبد الله يكمل أنس أنس مالك رضي الله تعالى عنه yamuru alayna ọkọjá lọ́dọ̀ wa fọyọkùnmíkù biyadihi ilayna ọwọ́ ní ọwọ́ rẹ̀ ń tọ́ka ọfọwọkí wa fọyọsẹlẹm ọwọ́ ń sálámù oníwọkẹ ànàbíhi wàdọhùn bẹ́ẹ̀ ife ó lé wọ́n ní wọ́rọ̀ àìsùn hasana ya òdòbó bí sọ́fọ̀rọ̀ sí ó ní kódé mi a máa rí ìyẹn ni pé wọ́n máa nẹ́wọ́ nìyẹn wọ́n ní èmi rí hasan tóun náà máa ń lé láàlẹ́ pẹ̀lú nǹkan tó bá jẹ́ yẹ́lò wọ́n á lé ibi àyìnbá ọmọ tó ń sàwùdá kékeré wà ní dúdú dẹ́sì máa ti kíni ó wà lórí ẹ̀ hadithi wọ́n ní hadithi tí fífi ẹ lẹ́ni pẹ̀lú ẹni tí wọ́n pè ní hayaj hayaj yẹn wà majhul ìyẹn ni tí wọ́n mọ ni. wọ́n ní asúmọ́ náà sọ báyìí pé aliwa nàbí yìí sallallahu alayhi wa sallam yẹ ti fi ìlànà ìta bisalam. kànú sọ̀sọ́lá a máa fi ọwọ́ rẹ̀ ṣe ìtọ́ka tí ó fi tọ́ka láti fi sálámà sí àwọn obìnrin lẹ́gbẹ́ kì í bọ̀ wọ́n lọ́wọ́ ìbò obìnrin lọ́wọ́ hátà ìlbẹ́yà kọ́dà wọ́n fẹ́ fún ọ ní lẹ́yìn àga lókèrè náà àmẹ́wọ́ ni. àgbẹ̀yé tí a máa bá nínú hadithi yìí aláwọ̀kọ́ òun ni pé bí jawazu taslimi ala nisa àyàkọ́sẹ̀ tó yẹn lè sálámọ̀ sí obìnrin. ṣùgbọ́n kí yẹn sálámọ̀ pẹ̀lú àtẹ́lẹwọ́ ẹgbẹ́ náà lè ó níkà kí ti lè sọ ọ̀sẹ̀ tán sùmọ́tọ́ náà bá yí débi pé kò sí bó ṣe lè pariwo tó ẹnìyàn ò ní gbọ́ ajá pípé yẹn lè sìnkì ní ọ̀pọ̀ lẹ́nu bó tún wá lọ ọwọ́ onídé yẹn gbẹnu lẹ gan ẹnìyàn ò lè gbọ́ nígbà tó ní ìbájú yẹn dẹ sì rí ọfẹ sálámà bẹ́ẹ̀ náà níbi ẹbá fẹ́ sálámà sí ojì ọmọ ìyá rẹ mùsùlùmí tó jódi ọ pé kódà pọ láago gan òun gbọ́ ohun tó wí ẹ̀rí wọ́n ní hadithi asma tawawi lẹ́yìn rẹ̀ yẹn a máa gbé yẹn lórí wípé àǹsọ̀sálà lọ́wọ́ lẹ́nu ni ìṣe fọwọ́ nìkan ló fi kíyàn àwọn yẹ̀wù sí ni wọ́n máa ń fọwọ́ lásán kíyàn ah, ah, òní ẹgbẹ́ yẹn ọkẹ́ juwọ́ òní bẹ́ẹ̀ ti ń kí ọ ní ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí mùsùlùmí wọ́n ní hadithi ti asma yẹn ó ń túmọ̀ ìwà níbi sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kan náà wọ́n lọ́wọ́ wọ́n tún lo ẹnu ni. tó wọ́n ní ìbára mi wá tí wọ́n ní alùpùpù sọ́lá ń kọ́ yusallimu alayna wọ́n ti dábàá lọ́wọ́ sunan Abi Daud wípé ànábì sallallahu alaihi wasallam àmà kálámù sí àwọn obìnrin à ń bọ̀ wá bí ìsọ̀dọ̀ tí wọ́n náà sábà ti fọkàn balẹ̀ tó ajá sí pé ìyẹn wà kọjá lẹ́gbẹ̀ẹ́ lọ́lá gánì. حديث مين أبي بابوي من حدثنا إبراهيم بن المنذر حدثنا إبراهيم بن المنذر قال حدثنا محمد بن معبد قال حدثنا موسى بن سعد عن أبي سعد أنه خرج مع عبد الله بن عمر ومع القاسم بن محمد حتى إذا نزل صرفا مر عبد الله بن زبير فأشار إليه بالسلام فرجع عليه نعم ولي حدثنا إبراهيم بن المنذر إبراهيم بن المنذر حدثنا حديث إبراهيم محمد معه ينسى ضولي موسى بن سعد قال لا تدع أبوه تنجى سعد أني أني بابو جاري بلا عبد الله بن عمر رضي الله تعالى عنهما وما القاسم بن محمد فجاري بلوه tí wọ́n fi débi tó ń pè ní sàrìfà àyè ni tí wọ́n fi dá èèyàn ìgbà tó wọ́n dá èèyàn mọ́rọ̀ abdullahi ibn zubair fa ashara ilayhim bisalam wọn lọ abdullahi ibn zubair kọjá ọwọ́ àfi ọwọ́ sálámù tí wọ́n fọ̀rọ̀ dá aláìyí wọ́n sì dá lóhùn ajá pípa lè lọ́wọ́ ká lọ́wọ́ pọ̀ mọ́gẹ́ni ọmọ ẹnu wọn là lè lọ bẹ́ẹ̀. فقد يعني حديثي كان بيقول لك بلان دوك موسى بن سعد في بابارك قال مجهولان هاوين يعني هي هم موا هاري هم موا في حديث حديث قال لي اه حديث مين حدثنا خلاد عن خلاد قال عن مصعب انا حالي قمت بالمصعب انا حطاه من ابي قال كان يقرؤون تسليما باليد قال كان يكره تسليم باليد fàánà bíi pé eléyìí òun ló ṣe ẹ̀rí pé gbogbo àwọn àdéhùn yẹn ti pẹ́ rọ́pò ni wọ́n eléyìí ní yìí kò ní ẹ ti pẹ́ rọ́pò kanú òní khalad hadathana orí hadithi fún wa òní mis'ab nínú ìsopọ̀ wa látọ̀dọ̀ alqama bin marsad látọ̀dọ̀ àtọ̀ bin abiyarọba òní kánú yẹ kíra gbóná tàfilìmà nke àwọn sòhábà àwọn jọ ọmọ kí wà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n kórìíra kí yẹn máa fọwọ́ sálámà síyàn mo sì pọ́ wọlé yẹn máa fi ṣe kí ni olè yẹn máa fi sálámà àti ká sọ pé àtọ́ bùnúrọ̀bá kàánà yẹ́kọ̀ọ́ kò tẹ̀sílẹ̀ mílíọ̀nù ọkọ̀ kó sì pọ́ wọlé yẹn máa fi ṣe kí ni olè yẹn máa fi sálámà ọ̀kan náà àwọn olùmọ̀wá àlùmọ̀báraka sórí nínú àtúfà wọn ìkọ̀ nípa ká sálámà pẹ̀lú ọwọ́ yìí akọ fẹni tó ti kọ́ lágbára àti sọ̀rọ̀ bíbẹ̀ kọ́ ẹni tó bá já sí pé yàní nǹkan tó bá tẹ̀lé àmúni fẹni tó ṣe yí pé ń ṣiṣẹ́ kan lọ́wọ́ iṣẹ́ yẹn ò lè jẹ́ kó sọ̀rọ̀ bí kò máa kírun kí hmm? yẹn bá sálámọ̀ sí yẹn lórí irun bó lè yẹn ó ti dáhùn ọ̀yà ọ̀yà ìtẹ́wọ̀ ìyá ìtẹ́wọ̀ ọ̀ya ẹja tẹ̀ kẹ̀kẹ́ ká lè gbé sapamọ́ ẹja tẹ̀ wọ́n yẹ kẹ́ láti sí láti tẹ̀. aláwọ̀ akẹ́kẹ̀ẹ́ dáná ò kánà dálé yọ àtẹ́lẹwọ́ kọjú dalẹ̀ ráì ẹni ẹ̀yìn ọwọ́ máa fi kíni o lápọ̀jú tó dé náà hádà so kásọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn o ẹlòmíràn ọmọ ọmọ sọ alàlùkò fẹ́ẹ̀ ní sí o ìbí kan náà àwọn èèyàn ń jẹ ní ilé tó lẹ lọ́jọ́ mẹ́ta yìí ẹni bọ́ọ̀lù láti ti mọ́sọ alàlùkò fẹ́ẹ̀ tó lẹ́yìn ó bomi sọ́wọ́ ẹ̀ ní àdá sí kálukú zam sórí ọlọ́wọ́ méjèèjì ni ó kóoru ẹsẹ̀ kọ̀ọ̀kan wọ́n sọ alàlùkò fẹ́ẹ̀ tọ́lẹ̀ ti pé ó mọ ọwọ́ ọ̀sán ó ti ṣe kí ni ó fi sọ̀tún dáadáa báyìí ó mọ̀ náà ènìyàn kẹsẹ̀ kí ni ọkọ kẹsẹ̀ rẹ rẹ lásán gbogbo àwọn kìnnì ìta wa sọ mo ọdún máa mọ kí ah, àwọn ẹni yìí wọn dẹsẹ mú súnmọ́ ìlà òkùnkùn dùn láti fi hàn táwọn èèyàn ní ìta fi yàtọ̀ sí wọn nìyẹn àwọn máa sọ̀rọ̀ pé wọn ti mọ́sálásí kú tó sùn wọn ni àwọn ẹyin ní ẹyàn wọn ti kẹ máa kọ yẹn lálùwàlá lọ ẹgbẹ́ tí ọba lálùwàlá tó yóò ní o <laughs> ẹni tí ó sì kírun ní lábárìkọ lábárìkọ fẹ́rẹ̀ ló sì mẹ́lẹ̀ káfíìn ńlá ní kí ni ìlànà sọ́lá irun náà lọ́mọ àgbéyàtọ̀ láàrin kèfèrè àti mùsùlùmí àti ánimójú dálù àlá kí wọn bá ló má lù àlá sí káwọn àkókò ṣe dá àkóṣe dá rárá bí tí ò kọ́ mọ́. nígbà ìyá ń jà àwọn èèyàn ẹ lọ fún Afghanistan ẹ lọ kínní kan tòtòrí bẹ́ẹ̀ gbogbo àwọn kínní ẹ̀já sàkéṣe dáadáa bí ẹni tó kírun lọ́wọ́ ń sìn yọ tẹ̀wọ́ ojú ọwọ́ máa kọjú dalẹ̀ lẹ̀ ẹ̀yìn ọwọ́ kọjú da kíni ọ akọjú lókè sọ fífi àyàn gbọ́dọ̀ sọ dáadáa. bákan náà ẹni tó jìnà ìyẹn lè lọ́wọ́ ọ̀yà yàtọ̀ fẹ́ bá sọ̀rọ̀ lè lọ́wọ́ abójì lè lọ́wọ́ ẹ ọ̀pọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin àkàràṣà wà àlàásọ̀mù àlàásọ̀mù ìyẹn di ilé sí yányán lákìn ákàrà sí kò lè sọ̀rọ̀ ní wọ́n sọ pé àsákìtú àánì hàk ha ṣèyítọ́nù ákàrà ẹni tí bá ń dákẹ́ sóso tí ń dákẹ́ nípa òtítọ́ àti dání tó jẹwẹ́ kò ní lè sọ̀rọ̀ hàní àdájọ́ bá ajá dúgbò lè lọ́wọ́ láti mọ̀ fún un lẹ́sìn sálámù sí i ẹ̀rí mi ìlànà fẹ́ wọlé sí i òní báàbù yóò sì ní àrùn ìdá sàlám ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ fẹ́ sí ẹ̀rẹ́ ní ìdíyàwó òun náà lòun fẹ́ kí ńgbà tó ń fẹ́ wọlé ẹ má wí dáadáa ẹ má jà sí jọ́ ẹ̀sìn ẹ̀rẹ́ ní ìbọ̀kọ̀ òun náà lòun fẹ́ kí ńgbà tó ń fẹ́ wọlé inú tí sì máa ń jẹ́ kí bùkún wọlé ọ̀sàdó àkótó wọlé ọ̀tọ́ wa fi kíni ọ bisimilahi ha wàlẹ́ jìnnà bisimilahi ọ̀rọ̀ jìnnà wàhálà rọ́bìnà tàwákàlà kí ló dáa fún asalaamu aleykum ẹ gbì gàdà asalaamu aleykum wa rahmatulah wa barakatu ẹ lè fẹ́ fọdá sọ̀fọ̀lá ńkọ́ anásù ní máa ń fa orí orí àtòrí dórí ní máa ń fa orí lé fún mi. ṣèyá fẹ́ sálámù yẹn yóò gbì gàdà ṣé o jù ń tọ̀ wọ́n gbọ́ kọ́dà bí jà ń bẹ̀ gan ẹ̀yà kó lè ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ ṣé tíjà bá wà mẹ́kọ́ ní má wọlé mọ́ nígbà tíjà ń bẹ̀. wọ́n dá ọlọ́run lè ẹni tí ó dọ̀nà aleykum salaam ẹ ẹ lè gbẹnu lẹ̀ dáadáa ní ìdánilóhùn nínú rọ̀ díẹ̀ díẹ̀ náà nìyẹn wẹ́rẹ́wẹ́rẹ́. wọ́n ní hadathana Khalad ibn Yahya. hadathana Khalad ibn Yahya ثابتا عن قال أتيت مجلسا فيه عبد الله بن عمر فقال إذا سلمت فأصلح فإنها تحية من عند الله مباركة طيبة. أنا حدثنا خلاد بن يحيى خلاد وما يحيى قوي حديثه فوا wọn misaaru sọ fún aládọ sábì tó bìnrin ọ̀rẹ́d wọn ni mo lọ sí ààyè ìjókòó kan sí abdullahi ibùn umar tí wọn ọlọ́wọ́ aṣọ báyìí pé ìdá sàlámtà fa asmia tó o bá fẹ́ sálámọ̀ máa mú ẹni tó sálámọ̀ sí gbọ́ má wí jẹ́jẹ́ ẹni tó lóun sálámọ̀ sínú ìbáwa ní ọlọ́pàá dáhùn sínú àtàgbọ́ kí ẹni gbòòrì ṣé ìgbọ́ fún mọ́tà lámọ̀ sí àgọ́ mọ́tà sínú ni àwọn ẹ̀dẹ̀ dáhùn sínú. tó o bá fẹ́ sálámọ̀ fa asmia ẹni gbọ́. فإنها تحية من عند الله تريكي كتوتو دولون رواني مباركة توني بوكونينو طيبة تطوالا ẹ̀rí wọ́n ní dábàá wọ hadith yẹn a máa rí níbẹ̀ bí wọ́n fẹ́ ká máa fi sálámà pamọ́ ká fi hàn ní bíbi pé ń dá abásálámà sí agbọ́ àyàfi tọ́bajá tó ṣe yàní a rí àtúnṣe ẹ̀sìn kan sọ́sọ́ pé kéèyàn fi pamọ́ ẹ̀sìn sáà tó kún ọ̀gáàdá nígbà tí gẹ́gẹ́ bí sáwọn ọba àdá ṣe عندما سلم عليه النبي حتى يكثر عليه سلام النبي أن سعد بن عبادة رضي الله تعالى عنه àlùsọ̀lọ́ lọ́wọ́ àlùsọ̀lá ń sálámù ọ̀sìn kò sí dáhùn. wọ́n fẹ́ kí àdó àdájọ́ ọ̀pọ̀ lára rẹ̀ sọ mọ́sálàhà dì ní ìyá nìyẹn sọ irú eléyẹn ní ìsìn àní sọ yí pé sàbẹ̀ yìí ò lò súnà wọn gbà ah, ànábì gun wa àdúrà ànábì ọmọ àjọ àdúrà ẹnikẹ́ni bá ẹ̀fọ́lọ́n ló fi láti jà àlù dùà rọ̀ṣùl kátó àyùbá àfikún àdúrà ànábì sọ́lá ọ̀jà bẹ́ẹ̀ ẹnikẹ́ni àbí pípé kẹ́ẹ̀kẹ́ ànábì ẹ má pè ẹ má pàdé ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni wọ́n ti láyé. sáàdùkùn ọ̀gáyàdá rọ́bì aláwọ̀ tàlá àìsàn sálámù sálámù kọjá wọn fẹ́ kí sálámù yẹn pọ̀ níbi òun lòún wá lòún ti àgbá kẹ́hìn tọrọ àlàáfíà àkóhun lọ́pọ̀lọpọ̀ lọ́gà ní ìlú báyìí òun ní kẹgbẹ́ tó fi ń dọ́gbọ́n gbọ́. sọmọ́tìlá àdì níyàní àwọn alẹ́ ló ti bẹ́ẹ̀ fi hàn pé àdúrà ẹnikẹ́ni ọjọ́ àdúrà nàbí. ṣùgbọ́n kọ́ máa dijọ́ tẹ bá ń bẹ àdìsí yẹn gbé àìsàn ní ìyẹn lè dáhùn sínú ẹ dáhùn sínú ààrẹ ti kẹ ọ dáhùn sínú ṣùgbọ́n fẹ́ dáná sàlá tó wí <laughs> mi kó fi má jẹ ọ̀kẹ́ yóò à dáhùn yẹn sínú èyí ọlọ́run ti fẹ́ pé kóun gbọ́ kóun náà ọ dáhùn kí ni ọ wà lẹ́kùn ọ̀fẹ́ gbọ́ kọ́ dáhùn èyí ọlọ́run kẹrin lọ́jọ́ àjọ àyẹ̀ fún un ààrẹ ti kẹ mọ́tò àdìyẹ ẹ̀rí sọ bákan náà yẹn fún àdúrà abánifádùn àdúrà sọsọlá mo ṣe kíni o mo ṣe rí èèyàn ọ̀fẹ́ kọ sáà máa kó máa fún yẹn ládùn àyẹn lọdún ẹnu ọdẹ àbáwọlé mi ìdánwò tó fẹ́ wọlé báàbù mọ̀nìkọ́rọ̀já yóò sálẹ̀mù wọ́n yóò sálẹ̀mù àlẹ́ ojú ọ̀nà yìí bẹ́ẹ̀ sọ nípa ẹni tó bá jáde asálámù àwọn ni wọ́n sálámù sí ọ̀wọ́lé tẹ́lẹ̀. ọwọ́ adúlọ ẹ jáde ọ̀sálàmù àánú ọ̀sálàmù. wọ́n ní حدثنا إسماعيل حدثنا إسماعيل قال حدثنا مالك عن إسحاق بن عبد الله بن أبي طلحة عن سفيان بن أبي أبي بن كعب أخبره أنه كان يأتي عبد الله بن عمر فيغزو معه إلى السوق قال فإذا غدونا إلى السوق لم يمر عبد الله بن عمر على سقاط ولا صائب بيعة ولا مسكين ولا أحد إلا يسلم عليه قال طفيل فجئت عبد الله بن عمر يوما فاستتبعني إلى السوق فقلت ما تصنع بالسوق وأنت لا تكفو ولا على البيع. نعم تسأل عن السبع ولا تصوم بها ولا تجلس في مجالس في مجالس السوق قد يسجن هاهنا نتحدث فقال لي عبد الله يا أبا بكر فقال تقال يا بكر إنما نبدو من أجل السلام على من لقينا من أجل السلام نسلم على ما لقينا هذا قال ìmọ̀ló إيه لا لا ọ lára afáwọn abdullahi ibùn ọmọ rọdìyàn lọ́ọ̀kùn tààlà àdìgún إسماعيل حدث أنا حديث إتوار أنا مالك وصفال هذا إسحاق بن عبد الله بن أبي طلحة يعني طفيل بن أبي بن كعب أفنوي به هما له عبد الله بن عمر رضي الله تعالى عنهما ويأخذ معه إلى السوق láàárọ̀ kùtù hàì làwọn jọ jáde lọ sọ́jà tàbí láì wọnú ọmọ láàárọ̀ àwọn tètè lọ sọ́jà láàárọ̀ kọlà àbá àtọmọrọ yìí wa ó ní ìyẹn tó fáìlì kún ní bàbá yìí ẹnì kan àtọkọrọ yìí wa látọ̀dọ̀ ishaq bin abdullahi bin abi talha ẹni tó fáìlì ọmọ abdullahi bin káàbù lọ sọ fóun fi gbóhùn máa ń lọ bá abdullahi ọmọ ọ̀rẹ́là àwọn wà á dìjọ lọ sọ́jà àti ẹ̀ láàárọ̀ ọ̀nà ìlà àgàdáwọn náà ìlà sọ́ọ́ tá a bá lọ sọ́jà láàárọ̀ yẹn lámùyẹ múrò abdullahi bùnú umar rọ́bì aláàbò tààlà àníhùwà aláàtàkọ́ọ̀ kì í kúkú ṣe wípé àwọn tí ń ta ọjà ràlẹ̀ràlẹ̀ àwọn ni abdullahi bùnú umar fẹ́ lọ rajà lọ́wọ́ bí àwọn tí wọ́n ń ta ẹ̀ẹ́ kíni ni o kíni tá a fi dáná ni lóò kíni tí wọ́n máa ń tí wọ́n ń bí ọ̀pẹ ìhá ẹ ò fáwọn ṣàkọ́tọ̀tì nìyẹn àwọn ọjà bíi èdè tuma lọ́jà àdéwé ẹ̀wé ẹ̀kọ́ wọ́n kàn gbé fún yẹn lóbi bíbí ti ní àgbẹ̀ká tó bá bọ́ sínú ọyẹ sálọ mú yẹ kẹwàá kìí ṣe pé náà ni àfáàsù láìpẹ́ náà ọ̀nà ọ̀rú kọjá lára wọn pé báyà wọn fẹ́ rà wọ́n là sọ́ọ́ ìdí kéde ẹsẹ fẹ nìkan ti ń tajà gan ni wọn fẹ sọ pé kò ọ yá àtà fún mi wọn là mí sí wọn là fún ní kọjá lára ẹni tí ń tajà wẹ́wẹ́wẹ́ abẹni tí ń tajà ńlá àbí tálákà abẹnikẹ́ni ilà yóò sẹ́lẹ̀ mọ́ alẹ́ ibi àfi kọ́ sálámọ̀ sí. ẹni tí ń tajà bí òní sùnmọ̀ yóò kì ẹni tí ń tajà gidi yóò kì tálákà yóò kì ẹnikẹ́ni tó bá rí yóò sálámọ̀ sí lọ́jà yẹn láàárọ̀ lọ́la àfáà sùfẹ́yìn ó ní fọjí tó abdullahi ibùn amaru yawman ó ní bọ̀ wá tó ní jọ́gà ọ̀gá wa ìgbé òwò ní lọ sọ́dọ̀ àfáà mọ̀gà fúru àfáà wà lélẹ̀ àmà àmù wa lọ jà àmà àlọ́ sálámù káàkiri. ó ní bọ́ọ̀n ṣe dé ń jọ́kàn nìyẹn ó ní àfáà máa sọ fọ́jà ya báwọn ọdún máa ń lọ àti báà ní ilé sọ̀rọ̀ ọ̀yá àwọn adúgbò tẹ̀lé mi lọ jà dáa máa ń lọ ọlọ́run ni ẹ̀ wá àfa.

lẹ́tà hàtà níbi ilẹ̀ ẹja jókòó ló ti dá máa sọ̀rọ̀ bàbá wa ni àkọsí wa yọ ni wọn ní àfa Abdullahi ibn Umar wa sọ yìí pé yá àbá bàtìní mo kọ àbá bàtìnú wọn ní tòfé lòsì ní dá bàtìní wọn ní kò rẹ tó di díẹ̀ náà pé kìí sí ìfúnná náà lára mùláàdì mọ mọ bó ti yẹn sì ìwọ oníkùn láì nínú ọmọ ọ̀nà ẹ̀kúndùn mìíràn ájílì sàlám sàlámù làwọn ọjà torí sálámù tá a sá ni nùsẹ́lẹ̀mù ẹlẹ́mọ̀lẹ́kìnà àwọn tá a bá pàdé láwọn àlọ́ sálámù òsìkè ní máa lọ rajà tẹ́lẹ̀ ẹ̀ sàlàyé fún ìmọ̀ pé bẹ́ẹ̀ ni ìmọ̀ bá lọ gba aládá ni. àwọn Abdullahi ibùdó àwọn ọmọ ọ̀rọ̀ jẹ́ ọ̀gá lánàá àwọn náà wọ́n wí bẹ́ẹ̀ nígbà ń bẹ fún kéèyàn máa kó kó tẹ̀lé òkúté bòjì kó kírun kó sì bá wọn ṣe kú wọ́n ní ah! Ah! a ti sàṣe ètò àwọn aládàtọ̀ pọ̀ ní àbọ̀ fún ara kẹ̀kẹ́ báyìí sáà wọn bá pẹ̀lú níbi àwọn akérò sókùn làwọn ẹ̀sọ́ mo níbi kan sí lọ tí wọn bá tètè ṣe tí wọn bá tètè ṣe mi bá tètè lọ bí kan àfi súnà yìí sá pẹ̀lú àwọn Abdullahi ibn Umar rọ́ọ̀dì ọlọ́ọ̀kú sàlá àdìgúnmọ̀ ẹ̀ ọ̀pá àwọn náà ah, ah, ní o tọ́wọ́ ẹnu súnlẹ̀dẹ̀ nìyí ẹ gbọ́dọ̀ fi ra ẹ ìwọ má sí yẹn bí wọ́n bá tẹ̀ láwọn oṣù ọ àfáà ní kò lè kí wọ́n sì wọ́n sì ti àfáà débi pé mú wọn fọ́ ntújẹ ìfẹ́ gáfíà alóòkúta ìyàwó jíjẹ ọlọ́wọ́n ọba ọkùnrin ọlákótó bẹ̀rẹ̀ tàwa fún rẹ̀ nínú òsì báwọn ti máa ń sọ súnlẹ̀ kí tí wọ́n máa tọpa rẹ̀ kí nìyẹn. àgbáyé dábàá nù hadithi yìí.

láti lọ rí súnà nẹ́bí sọ́lọ́ mọ́ àlẹ́sọ́lọ́ àyè máa dá ládàgbà láìlà ẹlẹ́ni ó sì máa dá sí olórí sí báyìí yóò máa dá nẹ́bí láyàn lóru kò ní síyàwó ẹ̀ kánẹ́bí sọ́lọ́ mọ́ àlẹ́sọ́lọ́ dẹ̀sọ́ yìí pé táwọn méjèèjì ni wọ́n bá yọ sínú rákà méjì láyìí lóru kó ti bá mi náà zákìrì yẹn lọ́wọ́ àkẹ́sí ra ọ̀zákẹ́rọ̀ wọ́n á kà kọ́ ọ́ lẹ́ẹ̀dọ́kọ́tà yà yẹn tí wọ́n wà náà ti rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin wọn àti lóbìnrin wọn ẹ̀bẹ̀ má gbàgbé o àwọn zakiri náà zakiri àti nínú àwọn ẹni mẹ́wàá tọ́lọ́run sọ pé òun ti pèsè kalẹ̀ fún wọn náà kíra àforíjì ọ̀rọ̀ àti ládàá tó tó ti àwùjọ náà ẹlòmí ó sì ti gbogbo ẹ̀ sẹ́m lómi yẹn àsìkò gbàtí ọba jí alálẹ̀ rẹ̀ ọkàn sí pé ẹ wá lọ gbé rẹ̀ sí kaná ìtòwé fún mi tọ́ba sì jẹ́ ọlọ́ka ìdájí náà ni ẹ wá lọ ru ọkà yìí ìṣe òwe ni. ó fẹ́ gbé nínú hadith yẹn àgbọ̀ yẹn pé tá a bá fi ń ṣe oríire báyìí àtẹ̀yìn bá ń ṣe lọ́hùn sóríire ni kátó kẹsẹ́ lómi ìjọ yá kátó yá jọ sóríire. bákan náà tábà tún wo hadith yẹn a máa rí níbẹ̀ yìí pé ìmọ̀ sálámọ̀ sí gbogbo mùsùlùmí téèyàn mọ̀ ní àbẹ̀yàn ọ̀dẹ̀mọ̀. atúbọ̀fẹ́ wọlé sẹ́nu ọ̀nà àbáwọlé mi báàbù tẹ́sílì mi ìdájà alimọ̀jìlísà ojú ọ̀nà ti ń sọ nípa pé kíyẹn sálámọ̀ kíyẹn bá fẹ́ di àyè ìjòkó kan kíyẹn sálámọ̀ hadith dọ́wọ́ alábẹ́rẹ̀ wọ́n ní hadassani abu asu. hadassani abu asu عن سعيد المصبري عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء أحدكم المسجد فليسلم فإن رجع فليسلم فإن الأخرى ليست بأحق من الأولى هذه بأحق من الأولى كما يقول بعد يوم o ti ṣe ìdọ́fà yẹn kò ní gba wọ́n tẹ̀lé ní sálẹ̀ tí ó ti máa wà nínú kí يوم ọ o لا ينصرف يأخذ حكمها ما لا ينصرف هذا ديبان قال حدثنا أبو عاصم أبو عاصم هو حديث ولقد ابن عجلان لقد سعيد المقبري لقد أبي هريرة رضي الله تعالى عنه وجد صلى الله عليه وسلم قال عليه إذا جاء أحدكم لمجلسه فليصلي سنة قال كان يبدأ يجوكو ọ̀sẹ̀ débẹ̀ báyìí kọ́ ya sálámù. fàyìn rọ́jà ọba lọ tó tún bọ̀ fani ìsàlẹ̀ kó tún sálámù. àdékàtẹ̀ sọ fọ́ tún fẹ́ kó oníjòkó yẹn kó tún sálámù. fa innal ukhra laysat bi ahaqqa minal ula ẹ̀ẹ́dì tẹ́lẹ̀ kejì àlè sọ fún olóṣù lẹ́sọ̀ ju tàkọ́kọ́ lọ túmọ̀ rẹ̀ ni pé àwọn méjì jọ dọ́gba ni. òdejò kó sálámọ̀ òtún fẹ́ fi wọ́n bẹ̀ ó tún sálámọ̀ kò sí èyí tí ọ̀lẹ́sọ̀ ní méjèèjì mọ̀lọ́kọ́ ti ń sìn àárí kẹ́kẹ́ jura wọn lónìí méjèèjì. ẹ̀rí wọ́n ní nítorí pé wọ́n dáa wí ni pé sálámọ̀ alákọ̀ọ́kọ́ ìmúrò wa ni nípa wípé ọ̀la máa jẹ́ tí wọ́n là kó ń gbé láboró nígbà tó ń gbé nìyẹn bákan náà tó wọn ọba tún sí bí ìmọ̀ wọn á tún làkó níbi láburú ẹrí kọ́ ẹ ká máa ṣe ẹrí kọ́ ẹ ká máa ṣe irú hadith tọjọ wọn náà ni ti muhammadu musanni tọjọrù rẹ gangan ẹnu ọ̀nà àbáwọlé mi káàtún wọlé sí wọn ni báàbù tẹsílẹ̀mì ìdá kọ́mọ mi nà lùmọ̀jìlì ẹnu ọ̀nà tí ń sọ nípa pé àléyìn tó máa máa sálámọ̀ báyìí tọ́wọ́ tó dìde ibi tó jókòó sí. هاري wọ́n dé ìjòkó ọ̀sálámọ̀ tọ́wá tó dìde náà àti sálámọ̀ àdéhùn ìfẹ́ náà حدثنا خالد بن مخلد. حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان بن بلال قال حدثني محمد بن عدلان قال اخبر سعيد بن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا جاء الرجل المجلس فليسلم فإن جلس ثم بدا له أن يقوم قبل أن يتفرق المجلس فليسلم فإن الأولى أولى نعم فإن الأولى ليست بأحق من الأخرى. أي طيب، أنا جدك أنا حدثنا خالد بن مخلد خالد بن مخلد أو حديث فوا سليمان بن بلال هنا صفوني محمد بن عجلان oni bàbá mi sàcídù fún mi ní òkú alátọ̀dọ̀ àbí ìhùrẹ́rọ̀ rọ̀dìyàlọ́ sàlámì látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam wọn ni ìdájá ar-rajulu li majlisa falyusalli. téèyàn bá dá ìjókòó kó yà sálámọ̀ fa in jalas tọ́ba tó wájú kù. thumma bada lahu an yaqum qabla an yatafarraqa li majlis falyusalli. tó tún wá hẹ̀ sí wípé kóun dìde kó tó di pé kálukó tuka ó tuka la o fa ìnàlí òwúlà lẹ́yìn sẹ́tìbí àhàkọ́ ìnàlí òkùnrin sálámà alákọ̀ọ́kọ́ àlìsọ fún lọ́lẹ́tọ̀ ju ìkejì lọ ẹ̀rì yẹn náà jọ ìtàwé ní òkè ẹ̀rì hadith mi tún ni àbí ẹnu ọ̀nà mi ìdánù fẹ́ wọlé sí wọn ni báwo ìdá kọ́ọ̀mà ẹ̀tọ́ ẹni tí wọ́n bá sálámọ̀ sí nígbà tó ṣe kíni nígbà tó bá dìde ẹ̀tọ́ rẹ̀. قال حدثنا مطر بن الفاضل حدثنا مطر بن الفاضل قال حدثنا روح بن عبادة قال حدثنا بسام قال سمعت معاوية بن قرة قال قال لي أبي يا بني إن كنت في مسجد ترجو خيره فعجلت بك فعجلت نعم. بك حاجة عجلت بك حاجة فقل سلام عليكم فإنك تشركهم فيما أصابوا في ذلك المسجد وما من قوم ومن قوم يجلسون مجلسا فيتفرقون عنه لم يذكروا لم يذكروا الله إلا كأنما تفرقوا عن جيفة الحمار. رواية حديثي يعني صحيح موقوف. حديثي يقبل سبع تقصد صحابي ọtakùsọdọ sọhábì ni ní hadith ṣùgbọ́n gbádùn pé tá a bá lọ àṣìlẹsílẹ tó sọhíhá الشيخنا العلامة الألباني رحمه الله حكى نمان هنا قد حديث نيسو دعتو صلى الله عليه وسلم النبي من الهنس قطوة أنه سلسة صحيحة لكنا كتابات الله على معجم الكبير للتضارون حكى نمان أبو نعيمي في الحلة أنا ما تعرف بن الفاضل حتى تناوي حديثي سواء أنا روح بن عبادة ìyẹn náà sọ pé ó ní bá gbọ́m ó ní mo gbọ́ Mu'awiyata bun Qurra alọ́mọ kẹ́kẹ́ ń pa Mu'awiyata bun Qurra ìyàgbọ́rọ̀ tó ń dáadọ́ jà lẹ̀ ẹ̀ka lè rẹ má rẹ nìkan tó sọ̀rọ̀ kan nípa Mu'awiya bun Qurra. ọ̀yà àpẹẹrẹ kí ó la ọ̀yọ̀yọ̀yà Mu'awiyata bun Qurra yàní mílẹ̀ tàbí àyìn. من التابعين تعلم من الصحابة ìrajà gbàgbé wípé wọn ni wọn máa ń mú ọ̀rọ̀ rẹ̀ wá ó súnmọ́ kápára kan nínú ádàbò yìí náà tó bá yá ìfẹ́ Imam Bukhari báwo wá wọkọọlá báàbù àdáàwátì ilẹ̀ ìwé láàdá. ibi ìyẹn lè pè èèyàn pé kọ́ wá bá mi jẹ ọmọ ẹ̀rìn súnà èyí tí àwọn aláìmọ̀kẹ́mọ̀kẹ́ yá tí wọ́n máa ń dájọ́ jíjà alẹ́ lórí ẹ̀ àdéhùn màáwì àbùnú òun ni wọ́n mú wa náà wọ́n fi lọ́yẹ kí rẹ̀ kọ́ wà nílà ká má gbàgbé rẹ̀ yẹn lọ́wọ́ abẹ́ àdájọ́ ló súnmọ́ ká padà Imam Bukhari wulẹ̀ wàbà rẹ̀ pé báàbù àdáwàtì líle wílàdà àlọ́mọ yẹn lè fìyàn tó yá wájà ní ọmọ ẹgbẹ́ ara súnlẹ̀ nìyí ṣe ìṣẹ̀lẹ̀ àní ká bá níjọ́ kìdé tá a bá bímọ ọba ti wù ẹni oké ọba àdè máa lọ ha fún yẹn lé ọba yẹn ọba ṣe láta ọba ṣe lọ́bẹ̀ ọba rògbàlà tẹ ọba ṣe rẹ títí ọba àdì ọba àbọ̀ àgbẹ̀ bá wọ ọkọ̀ dá lórí ẹ̀ ọmọ tí ń sìn sọ ọmọ tó ṣe pé yànífà wà ń bẹ nínú nínú súnà ni gbogbo nǹkan tí aláyè bá dẹ̀ sì ti wà mẹ́yìn onídìí láti máa darẹ̀ láàmú torí gbogbo gbèsè yóò ti kálukú ọba gbé lẹ́yìn ẹ̀rẹ̀ yẹn ọjà gbé ni sọ̀rọ̀ agogo àti odi ni o àtọ́bọ̀ ni o gbogbo gbèsè yẹn pátá ọjà gbé ni kò tó lè fi yẹn jò ọjà gbèsè yẹn gbé ọ̀tọ̀ bá rí bẹ́ẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀ ní abájá ti gbọ́ bẹ́ẹ̀ lẹ́rìn yẹn kọ́lẹ̀ sọ́nù. wọ́n gbọ́ àwọn àhàdìsì tó wá wípé wọ́n lọ fún kọ́bílà yẹn ni tó gbẹ̀bí fún fàfínà wọ́n lọ fún lápẹ́rẹ́ ìlú gbọ́ àhàdìsì tí afá inú àwọn ẹlẹ́gbẹ́ ìkọ́wánu tíra dẹ́rẹ́gbẹ́ abúlé àwòláàdì tó ṣe ìyẹn dọ́tọ̀ nasiru alawani tó ṣe so gbogbo àwọn àhàdìsì yẹn náà wọ́n kó sí lẹ́nu bí ọ̀gbádùn ẹ̀ wọ́n bá pàtàkì wọn lọ fún kọ́bílà lọ́gbẹ̀bí gbogbo ìgbésẹ̀ yóò sábà gbé lẹ́yìn ti pa ẹran yẹn ọ̀dà gbé fúnra rẹ̀ tó bó wa ni ọ̀dẹ ní wọlé bẹ́ẹ̀ bá gbé yẹn fún fẹ́ẹ́ tẹ̀lé torí bẹ́ẹ̀ mo ti ṣẹlẹ̀ àbá ti fún yẹn nígbà láàyè àníìdí ká máa fún mọ́ra wa ní lórí rẹ̀ ẹ̀rí bá wà náà hadith nẹ́sùn ni ìpè inna Allaha ọlọ́wọ́n bá ṣe àwọn ọ̀rẹ́ yẹn gan lọ́rẹ́ yẹn má ra láre o wàhádà ṣùdúdà wọ́n dẹ̀ mú àwọn àlàkà wá sí kínní yìí o ọ̀lá sáàṣàdù ha ẹ má tayọ rẹ o lọ sákàtà àánú àṣìyá wọ́n dẹ̀ dákẹ́ ń pa àwọn kankan rahmatan lakum min ghayri nisyan ọlọ́run kẹ́ fi sàánú ni kì í ṣe kọ́ lọ́gbà káyọ̀ ọlọ́run ni láéláé a mo gbádùn ọ̀rọ̀ àwọn olùmọ̀kẹ́rẹ́ mi jọ́ mẹ́ta kíláàsì kan la fi ń kéwú lọ́wọ́ ìgbé kátúwọ́rọ̀ mi sọ kàkà sọ̀rọ̀ súnmẹ́sù tẹ̀kẹ̀rẹ̀ rí ya káwọn adé tí wọ́n ti lójú àná wọ́n ti lójú àná níbo ó dà bọ́ọ̀ sí lọ́jú ẹ̀ ṣé wọ́n ṣe lásìkò ìgbà wà láyé torí sì ń dẹrẹ ọ̀bá sọ̀nà làyé kúrò ló wá báyọ̀ sọ̀kalẹ̀ lórí ẹ̀ lórí báwọn sọ̀há lórí pé àti àbùkù tún là ń kó ba pẹ̀lú ká máa sọ pé ìwọ̀n ti ń jẹ́ súnmẹ̀ ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ìwọ̀n tó ṣe àti wọ́n ṣe lójú ẹ̀ bò ó yọ máa kiri káàkiri gbogbo àdúgbò yìí. bí wọn ò ṣe é lójú ẹ̀ tó bá wà láyé tó bá ti pẹ́ bì tá a fi di ọ̀daràn mọ́lọ́run lọ́wọ́ ni. òun lára ó tó bá ti pèsè kan tá a fi di ọ̀daràn lọ́dọ̀ ọlọ́run bá sùn iṣẹ́ yọ wà lórí ẹ̀yìn pé àwọn èèyàn rẹ̀ ń sìnkẹ́ báyìí o kọjá o torí bẹ́ẹ̀ ẹ̀dá kan tó fi kú lẹ́jọ́ mẹ́ta ìwọ rẹ̀ pa nǹkan mú sọ́lá ọ̀lọ́wọ́ la bá tún kàn gẹ́ ẹ́ àti bí kíní ìṣètò fẹjú tó nì. ìṣètúnú ẹ̀sẹ̀ kẹrìírí àkẹ́sẹ̀ bó sojú ẹ̀ lánàá ń kábùkù bá ní ni yóò sojú ẹ̀ ẹ̀sìn ni lópin ìbàdàn jáde lójú ayé ẹ̀ lójú ayé. ọ̀rọ̀ yẹn ti gbàdá kílẹ̀ so nípa bẹ́ẹ̀ àìpẹ́ kẹ́nu tó ṣiṣẹ́ ọlọ́wọ́ bọ̀ ọ̀pẹ́ kẹ́nu ká ṣe free nínú àwọn kó má sí wàhálà kó má sí hara yìí sọ ẹ̀sìn kìí ṣe ẹ̀sìn pé yọkàn wò sùn yọkàn máa wí nǹkan tó bá wù tòtòrí bẹ́ẹ̀ kásà kéèsì abala yẹn dáadáa ọ̀rọ̀ mọ àwìyẹ òun kò rọ àdéhìsì yẹn tó sọ̀rọ̀ pé ìyẹn lè pè yẹn pé kọ́ wá jẹ òun lọ gbà wá nínú bukọ́rí náà nínú adágún mọ́fúládì náà ló súnmọ́ ká padà kí ń ṣe ọ̀lọ́. ó ní mo gbọ́ màá yàgò ní kó rọ torí ọmọ kéwu sọ̀hábà yìí. ó ní bàbá mi sọ fún mi ẹ mọ̀ pé bàbá rẹ̀ ti mú ìyàtọ̀ ní ọjọ́ sọ̀hábì ní tọ̀ gbọ́dọ̀ jẹ. bàbá mi sọ pé ìyá àbúlé ìwọ ọmọ mi mo pè ọ́ ní pípé àánú. ìǹkóńtàfin májèlésìn tẹ́rìn ju káyọ̀rọ̀ tọba wà láàyè ìjókòó kan tó ń rẹ kan oore tí ń bẹ níjókòó yẹn fàájì láti tí bùkátà kan wá tara wá fún ẹ fọkùn sẹlẹmù àlejò kò tó dìde kó láàyè ìjókòó yẹn sálámọ. sàyìn nẹgà tó ṣòrí kó hàn fi máa àfọwọ́ fi ìdárí kàlmájìlẹ̀ ìwọ náà máa tún bá wọn kẹgbẹ́ níbi rere tí wọ́n bá kàn ní yẹn torí wọn máa fi nǹkan omi kò síjọ kan yẹn jìlẹ̀ sóun náà má jìlẹ̀ tán tí jókòó kan tí wọ́n jókòó láàyè kan ọ̀yẹ̀ tàfàrọ̀ fún àn wọ́n á wá kó láàyè yẹn wọ́n wá ní dákọ̀ ọlọ́run ilẹ̀ ka anẹ́mọ̀ tàfàrọ̀ kù àìlẹ́jì fàtìsímà àfi ká sọ fáwọn ènìyàn túká lórí òkú kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n túká ní oorun nìyí òkú oorun ni wọ́n ẹ̀rí pé ọ̀rọ̀ tí bàbá Muawiya àbúrò kó rọ̀ sọ yìí ẹ̀sìn ni ẹnu wọn gbà sí ìyè rárá ẹ̀sìn ni ẹnu wọn ọ̀gbá oníṣègùn náà alágbádùn rahimahullah ta'ala wọn ti hadith yẹn bá ń gbádùn kọ parí sọ́dọ̀ sọhábà ẹrí pé kọjá akọ ànẹbì nínú ẹ lẹ́ẹ̀kan náà ọgbádùn bọrọ ya ni lọ bí títà ni ọ kí ànẹbì sọlọ àtàlà tọrẹ sìn òsìsí kankan nínú àwọn sọhábà tó lè mẹsì wá nítorí pé àlà asùlù fil ìbáadá ìpìlẹ̀ nípa ohun tó bá jẹ́ sí i. ọ̀nà ní alimọ́nì àwọn òkú gbọ́dọ̀ sí wọ́tà òkèèm àti ìkóradú fẹ́rì. a wá wa wí fún bàbá wa àwọn ìyàgùnrin rọ wípé ó súnmọ́ pé wọ́n ṣe kí ni o wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ àdẹ́bí sọ́lọ́lá àṣálá ṣùgbọ́n wọ́n àti àdẹ́bí àṣálá tọ́ọ̀rọ̀ yìí jù wọ́n lọ lọ. ọ̀rọ̀ yẹn káwá sí ní sọ nípa ohun tó ní sí pẹ̀lú ìbáàdà bọ́yọ̀rọ̀ irun jànáza wọ́n lè ní ọ̀kan náà sàhábà ké jànáza iye kábàrà báyìí ló ṣe tí wò ó ti ànẹ́bì àwọn tá a padà sọ náà ni pé ẹ̀sìn ni súnnà ni ẹ̀sìn ni tó yẹ pé wọ́n gbọ́ wọ́n wá lè má lè dákọ pé à ń sọ̀sọ́lá àwọn lóní ká kí ni ká ṣe báyìí torí tó bá rí bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé gbogbo àwọn àfáà yín náà wá padà di mùsàrìyàn ọ̀rẹ́ wọ́n lè kà wọ oṣù tí wọ́n wò pé látòní lọ sàhájù di oṣooṣù bó ti kó wọnú islam báyìí. ẹ̀sìkẹ́tì bẹ́ẹ̀ ẹ̀kẹ́ àkómi jáde lóru mi olómi ó ti kó wọ ọ̀yà ọ̀yà ebélu ọdún mọ́sálásí ọ̀yà máa lù ẹ̀ máa dá wákà fún ẹ̀mí séwu. nǹkan ó sì ti dẹ̀sí báyìí. wọ́n ní kakú síwájú fáwọn yẹn láàyè. so nípa bẹ́ẹ̀ ẹ dákun ẹ já kíyèsí abala yẹn nígbà tí nǹkan yẹn ti jẹ́ sí bóyá ó sẹ́nu sọ̀hábà jáde ni nígbà lọ sọ wípé ní ẹ̀fà sìnkẹ́ báyìí ọgbà aládàbà yìí ah, ah, ẹnu ọgbà ìmọ̀ kó ti pé wọ́n kọ́ ọ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti padà gbàgbé pàtàkì sọ̀tàlá ló sọ ṣùgbọ́n wọ́n ti ń lò tí wọ́n ti bá a sábà wọ́n fẹ́ ń sọ fáwọn èèyàn ibi ọ̀yá máa ti ráì máa ti ráì. lápẹẹrẹ kí n sọ̀rọ̀ ní ọ̀gẹ̀ wípé ẹni wọ́n bá tọ́ka èèyàn sí dáadáa bí ẹni kóhun náà ló ṣe é nì ṣé mi mọ lọ́rọ́ ni. ṣùgbọ́n gbà sọ̀rọ̀ yẹn dáàbò ànẹ́bí tọ́wá ti túmọ̀ ọ̀ká sọ wípé ìwọ lọ lọ́rọ̀ yẹn ọ̀rẹ́ tíkẹ́tì ẹ̀fẹ́ ẹni sì tàwa ẹni ẹ̀ dákọ̀ gbàdúrà tó sálá lọ́sọ àdìkọ̀ dákọ̀ yọ òun lọ́mọ òun kọ́ lọ́rọ̀ kódà táwọn afáàbá fẹ́ máa kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ yẹn wọ́n ní ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ rẹ̀ nítorí pé hadith báyìí báyìí ó wà ní òṣèlú báyìí báyìí wọ́n máa tọ́ka rẹ̀. wọ́n kílẹ̀ sọ nípa bẹ́ẹ̀ kábàáwò hadith yẹn a máa rí i pé a máa rí níbẹ̀ ìjẹ́ dandan ìmárẹ́ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú gbólóhùn sálámà yẹn torí kọlọ́run là ń dá àti ìṣe àsàlátù fáńdẹ́bì sallallahu alaihi wa sallam téèyàn ọba fi dìde níjòkó lẹ́yìn náà ni pé àgbọ̀yé dáàbò bá nù hadith yẹn àìsí àzíkiri iṣẹ́ burú ni o ẹ̀yin náà wọ nǹkan tí à ń lọ fi jọ táyé bàbá Muawiya mú wá ibi bíi báwọn ènìyàn túká lórí òkú kẹ́tẹ́kẹ́tẹ́ tí ń rùn pa wọn ni wọ́n bá sákò mbẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn ti máa rí wọ́n lọ sí wa pé àwọn nǹkan tó yẹn lè fi ṣe ìtẹnẹ mọ́tò wọ́rọ̀ tó yẹn bá wí láyé ìjókòó àwọn àhàdí ti pọ̀ tó wá lórí ẹ̀ nínú ẹ̀ nìkan tó pé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب إليك كاتو أتى صلاة النبي صلى الله عليه وسلم قالوا لي bò وليد لا báàbù hadithi mi ìdáàtú mu wa قال حدثنا عبد الله بن صالح حدثنا عبد الله بن صالح قال حدثنا معاوية عن أبي مريم عن أبي هريرة رضي الله عنه أنه سمع يقول لقي أخاه فليسلم عليه فإن حالت بينهما شجرة أو حائط ثم لقيه فليسلم عليه أري إلينا تجاه دعوتهم قال حدثنا عبد الله بن صالح عبد الله بن صالح هو حديثي هو قال معاوية أصاب من قال أبي مريم أبا مريم أصاب أبي هريرة رضي الله تعالى عنه ó lóun gbọ́ sí àbó òkúrọ́ ẹ̀rọ tí ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yóò sì jẹ́ jásí pàbílò rà ló ní ìpínlẹ̀ rẹ̀ tọ́rẹ́sì lórí yàgbé hadith yìí wọ́n ní hadith yìí Sheikh Albani rahimahullah wọ́n ní sahihun mawqufan ọgbádùn pẹ̀lú kọ́rọ̀ yẹn parí sọ́dọ̀ Abu Hurairah sábà tó wá sí ọ̀fíì tó tó rẹ̀ sahha marfu'a ó sì gbádùn ní mo dáa lè padà fi ti Ànábì sallallahu alayhi wa sallam wà á lè wọ̀sánlá sọ́lẹ́sìn. wọ́n lọ́ bùrọ̀ rà sọ yìí pé ẹnì yóò tó bá pàdé ọmọ ìyá rẹ̀ pàlẹ́ sẹ́lẹ̀mù àlè kó sálámù. fàyìn hàlà ti bẹ̀yìn náà hùmọ̀ ṣáàjà rọ́tún àwọn àṣetún. tí kì bá tún wá kọ dí wọn ìyẹn ni kí wọ́n sálámù sí báyìí bọ́yá ọba tó pàdé ẹ lẹ́yìn ibi ìkì kan igi láyé wà bàtà kan ó pàdé ẹ ọba àjẹ kékeré wọ́n pàdé ẹni ẹ̀rí báyìí ẹni ọ̀nà ẹ̀rí báyìí wọ́n sálámọ̀ sí wọ́n tún débi láàyò aláyẹ̀ bó ṣe tún rí nìyẹn àgùn sálámọ̀ mi ẹ̀rí tó ń mọ̀lá kéyàwó tuntun pàdé sọ́lé sọ́lé màálé tún sálámọ̀ sí lópin ìgbà tí ìdẹ̀kẹ́ ti sáré làwọn sálámọ̀ sí ẹ̀rí wọ́n lé bàbá wọlé yìí náà ọjọ́ ìsinlójókò lórí ìṣá ìsálá pé ká máa fọ́n sálámù ká àti pé ká máa pààrà rẹ̀ títí tí bá ti ń change ha bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ bọ̀ báyìí kọ́ wa sálámọ̀ náà bẹ́ẹ̀ bá lọ májò ẹ hmm, nu tí o sì ṣe mí ẹlòmí ẹlòmí wọn bá ní kí ẹ máa wẹ wọ àwọn ẹni tí wọn bá ń ṣe kí làwọn máa ń amúnidára àwọn ẹ wo ilé mi ọ̀kẹ́ náà àwọn olùmọ̀ fi sọ wípé gbogbo ìgbà yóò tá a bá ti gbé súnẹ́ẹ̀tì báyìí níbi àwọn àwọlé mi amúnidára bò ó amúnidára adára bò á o láà ìlàhà ìlàlá àwọn títí táwọn ẹgbẹ́ ìtọ́jọ́ tí wọ́n ní àwọn alátadé àwọn náà wà sọ pé kìnnìkì àlọ́kúnlẹ̀ kí ni kí ni ẹ́ alójúre la ilaha illallah wọ́n sì dọ́gbọ́n gba sálámọ̀. a ẹ mà já kíyèsí fa ọwọ́ àpàdé ọmọ ìyá rẹ̀ atóríṣe. la ilaha illallah làwọn bábà kí làwọn wì. orí wọn wọn kú ṣe. wàláhì kàdáàlì kàlbẹ̀dà má dàda lẹ̀ sí rí nìyẹn tọ́ba ti tọ́bẹ̀ èdè wọlé báyìí ó lè sún mẹ́ta lórí ẹgbẹ́ odidi lájà bàtà bàtà ó sì bá a gbé sọnù ẹlò amúnidára adára fún wa alọ̀kún náà alọ̀jèrè tíyẹn ti sálámù láìra àìlàlá ọlọ́run o alọ̀kún náà sí títọ́ títa látàtọ̀ náà ti wá rí ni àwọn ẹlẹ́rọ alọ̀kún <laughs> náà kọ́.

kò mọ́ra wọn ìwọ ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ ẹni tó makurofóònù tó fi pèrú tá ní dáhùn rẹ̀ dáhùn rẹ̀ kájú gba aládàá yẹn àwa ti fóònù á lò ó kí ló ń lò ó yóò tẹ̀sí wa ká mi láńgbà mi ká níwọ̀ ẹ ló wà bí mo fi wọ èbí wọ báyìí ni mo pè yóò ní bẹ́ẹ̀ ni ẹ̀ sáwọn àlékún sáà ah, wáò kí ló ń lò ó ẹlẹ́fẹ̀ẹ́ yá sọ́ra àwọn ènìyàn wọ́n sàn gbìyànjú wọ́n ti mọ̀ pé kò lè ṣeé ṣe fún wa báyìí kádẹ́sì ti àwọn aṣọ àti ẹ̀sẹ̀ sì yí mọ́ rárá rà ṣùgbọ́n a sì rà máa yọ kù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ wà wọn bàbá wa wọn ní èyí ò tó fò tọ̀wọ́n ò tó fò níbi la màlẹ́ máa ń kù kìlọ̀ níbi kù pẹ́ẹ́kì bẹ́ẹ̀ wọ́n ti fẹ́ fún mùsùlùmí ẹni pa awé kan níbi kótó bá wà lẹ́nu bí wọn sọ àfẹ àfẹ rí islam mọ ṣùgbọ́n táwọn bá fi ní rí mọ́ kò ní sí koran lọ́wọ́ àwọn èèyàn mọ́ kí n lè máa tú pẹpẹrẹ rẹ ni wọ́n rí gbìyànjú wọn dẹ̀ ti yege ní tí wọ́n ti plan láti ninety eight àìlè ìdánwò àwọn gba kótó sì yẹn náà àwọn sinizim tipẹ́tipẹ́ ni wọ́n ti plan yẹn wọ́n sì ní nàìjíríà táwọn ọmọ yín lọ lé kí ó rọ̀ lẹ́wọ́ nígbà wọn tún bọ́ lóde bẹ́ẹ̀ kí wọ́n dá àfáà kí wọ́n tó wọlé yẹ̀yẹ̀yẹ̀ ẹ̀ẹ́dẹ̀ fúra. no àwọn ọmọ bí wọ́n lọ náà ìwé kíni sọmọ bọ́bá kàwé ọkọ̀ lè dánwò ni èyí wọ́n sọ nẹ́mbà wọn àyè fún ni bàbá dáadáa CAC bàbá dáadáa CAC bàbá dáadáa CAC ọ̀nà ọ̀tọ̀ ìwájú kò fi tẹ̀fẹ́ sí ìdánwò ọ̀gá ìbéèrè pé kò ẹni ọba mọ̀ kò ní da fẹ́ni tọ́ba lóhùn mọ̀ ṣé wọ́n wá yọjú pé wọ́n mọ̀ kò ní da fún ẹni tọ́ba lóhùn lè ṣe ìdánwò bíbá ìfún rò wù. kí ló wá bẹ́ẹ̀ ṣe wọ́n ti jáde kọ́kọ́ èmi ni ọ̀yà ẹni tí ọba ní da fún kọ́ nẹ́wọ́ dípò òun mọ̀ dípò òun lè da ṣe fún òun kọ́ nẹ́wọ́ gbogbo ohun tí wọn ò jẹ́ kọ́ wọn padà ṣe wọ́n sí nìyẹn ọkàn rí ó rí afáàmì tí ọwọ́ jàlábíyà jàlábíyà gidi tó kú rẹ́rẹ́ pẹ̀lú rògbò tó rẹwà wàlọ́ọ̀hì láyé sẹ̀mí ayé kan àlùkò náà kò lè ké débi pé yọ sọ̀tún rẹ̀ ní wọ́n ti ṣe nìyẹn tó ń padà bójú mẹ́lòmí lọ́wọ́ tọ́ba wa rí obìnrin tó sọ kí ṣàlá sísá ni alihamdulilayi rí kẹlẹ̀ dẹ́dẹ́ ẹ̀yẹn gbé kóra ń bù wá họ kò lè ká rárá ẹ wá bẹ̀rẹ̀ bó wà ní ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni mo wà ní page five nínú kọ́ ìdàpọ̀ ha ṣé ni àdúrà wọn ti ó ti lójú kọ́ wa ẹ̀ wà wọ́n kí ni àwọn ọ̀dẹ̀ nàìjà àwọn tó wá sí wíjù tí wọ́n yàwó ẹ̀jù wá wá ni. ẹ ẹ ọ̀sáàdì mo ní sọ fún yín ni pé ọmọ yóò nílé wálé tí ó torí wọn nílẹ̀ sí láìla aláwọ̀ mi máa ń wí gbogbo owó rẹ̀ láìláyé rẹ̀ bẹ́ẹ̀ tí wájú mi wá bọ̀ fọ́ọ̀mù ọ̀sẹ̀ lẹ́sìn o èyí bá wa gbé kalẹ̀ ẹ kọ́kọ́ wá lọ bọ̀ nìyẹn kẹ́ ẹ mọ̀ àwọn àmọ́ pílánì wọn gbé wọn pílánì ẹ̀ wọ́n dẹ̀ ń sọ fìdí wọ́n ti rí ṣe ó ti rọrùn dáadáa ẹ̀dọ̀ mùsùlùmí òkúra wọ́n rí ṣe dáadáa ilé kí lọ́pọ̀lọpọ̀ wà yìí ti kí tábàtàbà àgbàlá lọ lé kí ó lára ilé kí ń bí ìbá kálá ń sáré fẹ́gbà kọ́dà á kírun ní ní mọ́sálásí gbìdáàdì kéwù kọ́dọ̀ lè já ìlà kan láti máa lọ ṣeré pálẹ̀ lórí pé kí wọ́n fi bá wa nírọ̀lẹ́ ilé kí bí fáfá bá jókòó kò sí rẹ́ nìkan wá wọn àtòkè lẹ́sìn nìyá àpàrẹ làgùn mẹ́ta àbọ̀ ilẹ̀ ń fẹ́ kọ́ ṣẹlẹ̀ alọ́mọkan bẹ́ẹ̀ tóun tẹ̀ tó ti dàgbà dáadáa kàfà mo délé bẹ́ẹ̀ tọrọ afẹ́gbẹ́lélẹ̀ báyìí kó ti bẹ̀rẹ̀ sí ní sọ ọlọ́sẹ̀ gẹ́gẹ́ nìyẹn kí lẹ fẹ́ kó ṣe kó ṣe á ní ìtọ̀ tó ìzì ni kátàárọ̀. ó dẹ̀ ti dín ọmọ yẹn ní láti fọ́ nínú àdéhùn tó tún wà ń bẹ̀ eléyìí ilé òtún jẹ́ òtètè ìyàwó ń bọ̀rọ̀ yẹn náà wàhálà àti ẹ̀gẹ́ náà ni ó wá pọ̀ lórí pé sọ́mọ yóò ní lọ skul kí ló lọ́ọ́ kàwé sí ìjà pèyé iye gan ìlànà tó ti wá ní fún báyìí yẹn. ọkàn àwọn ọ̀gẹ́ ó ti jẹ́ fún wa ní ọ̀rọ̀ ti tálàfàdé ẹ̀ mò ń lọ skul lọ́wọ́ náà ni ọláyọ̀ kàwé dé báyìí ti tẹni tí ó le jù lórí pé ọmọ ọdún kan àbọ̀ yìí sọ̀rọ̀ ká ti mú wọ́n skul ní ìwé náà kò kọ́ máa rú. àfa ìwé àdéhùn ńlá nínú àwọn nǹkan àsùnta tí wọ́n ti gbé lè ètò Islam yóò dábàá fi sọ pé a jẹ̀rí rẹ̀ tá à ní ikú rẹ̀ lọ torí wọ́n ti mọ̀ pé àgúlé sọ àkírun náà ṣe á sọ̀pọ̀ àti mọ́ yẹn hàn ṣùgbọ́n díẹ̀ díẹ̀ ni tẹ̀dá ń bàjẹ́ báyìí wọ́n kà máa bàjẹ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ díẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí wọ́n máa bàjẹ́ lọ. wọ́n ti tí ìkura yẹn wọ́n ti rí ìṣe wọ́n ti rí ìṣe náà káwọ́rọ̀ mi sọ ẹjẹ́ á ni. ẹ pé táwọn èèyàn bá rẹ̀ wọ́n ti lẹ́nu ìgbà tí wọ́n fi lè nì sí wà ọmọ tèmi ó kéwù àti ìrun ojúmọ́ ẹ̀rí ẹlòmíì nìyí mẹlòmíì ó sì kí gan ẹwà àtijọ́ tí wọ́n ti ń ka àdìsí àwọn màláíkà wọ́n máa fọ ẹni tó dé lákọ̀ọ́kọ́ tó dé tẹ̀lé tọ́lá ti dé gbére wọn mú sálámà báyìí wọ́n kó wèé lẹ̀ ibi ọ̀fẹ́ rẹ tọ́wà ń kalẹ̀ ibi ọ̀gbọ́n rí ìwọ náà wọ́n bó ṣe ń kí yín wọn wallahi ẹlòmíín bá tẹ̀ kíláàsì lè ṣàwọn nínú sàlátì lè yín wọn tí òní bá kú pàdé kan ẹlòmíín ti ń kí bẹ́ẹ̀ ní ìtàn ọlọ́mọ yọ ọjọ́ yẹn ẹ̀rí pé ohun tí wọ́n pílánì yẹn wọ́n sọ̀ sí ìdí ń bẹ̀ dáadáa wọ́n rí ṣe wọ́n rí ṣe dáadáa ẹ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ gbàgbá kódà ẹ̀jẹ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà súnmọ̀ ẹ̀gẹ́ ó ló súnmọ̀ mọ́ nípa ọ̀rọ̀ ìmọ̀ akọ̀rọ̀ gùn ah, nígbà àwọn wa wá wọn ò tètè dé báyìí náà ni wọn ò tètè dé lọ́rọ̀ wá fi padà kí wákàtí kí àbọ̀tá lò. bí wọ́n tún ṣe fàárù yẹn náà ó tún dá mi lójú pẹ́ lómi áfà tù ọmọ ọba ń bó bíi sílé ìwẹ̀ ọ̀rẹ́ lónìí báwa lọ́wọ́ sì máa gba ojú tìra lójúmọ́ àtọ́ yẹn kéèyàn ti dé tipẹ́ ọ̀yẹn náà fi làbí ọgọ́rùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ ọlọ́mọba ti fún nígbà láyé sílé mọ́mọ́ òdìdé lóṣù tó yí pé tí a bá ti fà yín lẹ̀ báyìí fún bíbí àbáyìí nínú ọ̀sà lọ. gbogbo amúnidára ogbe sálámù pamọ́ àbátẹ́lọ ẹni ìkíra yín bẹ́ẹ̀ ni mọ̀ amúnidára bò sálámù ẹ̀bá sálámù tí wọ́n bá kí amúnidára ẹ̀ hẹ́n àwọn àti ẹ̀ máa wí ní nígbà tẹ̀ fún kúṣe pé táwọn fẹ́ èyí tẹ́tẹ́ kó fóònù ibi tẹ́lẹ̀ bọ́ táwọn máa ṣe ẹ̀ onídìrí kìnnìkan bó lẹ́ẹ̀fín kó ń dìrí kàtìkàtì ẹ onígò onígò kọ onígò gba àwọn kàtìkàtì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ bá jẹ wíkẹ́ fún àwọn àmùtọ́rù kí wọ́n dá yẹn lóhùn yẹn alágbẹ̀dẹ bí wọ́n ti ń ká alágbẹ̀dẹ. <laughs> aláì kàtìkàtì ni o ìranu gbáà ni gbáà tí dáàdì láàyè gbáà ẹ̀ ìfésì ẹ̀ náà dẹ̀ nìyẹn. sísun náà tí a bá ti gbé bíbí àwọn ẹlẹ́wàá yòó sún náà báyìí yọ para mọ́ ni torí bẹ́ẹ̀ tábà wo hadith yẹn lórí wípé tí yẹn bá pàdé ọmọ ya rẹ̀ kó sálámù tí kì bá tún kọjú wọn kó tún sáàsì tó kiri bá kọjú wọn kó tún sáàsì wọn tún tún pàdé lẹ́yìn abẹ lẹ́yìn igi kan ibi kì í náà lọ́sẹ̀ làwọn àrùn bẹ́ẹ̀ ni tún sá èmi wájú lé mọ́ báyìí kúlé mọ́tò padà bá tún sá ẹ̀rí wọ́n ní eléyìí ọjẹ nǹkan tí sẹríà ń ṣe wá ní ojú kòkòrò rẹ bákan náà àdìsí mi tó tún wà ní abẹ eh, ẹnu ọ̀dà àbáwọlé tí à ń sọ̀rọ̀ lórí rẹ̀ yìí wọn ni hadathana musa bin ismail. hadathana musa bin ismail qal hadathana dohan bin nabrod abulhasan musa bin albanani عن أنس بن مالك أن أصحاب أن أصحاب النبي صلى الله عليه وسلم كانوا يقولون فتستخدمهم الشجرة فتنطلق نعم فشجرة فتنطلق طائفة منهم عن يمينها وطائفة عن شمالها فإذا التقوا سلم بعضهم على بعض. ناري. الموسى بن اسماعيل حدث عنه حديث اسوان. عند حاتم بن نبراس ìyẹn náà sọ fún ọ́nà ọ̀sẹ̀ hasan ọlọ́dọ̀ sábẹ́t alìbùnáni látọ̀dọ̀ anas malik radiyallahu ta'ala anhu wọ́n ní sẹ́yìn ráwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam ìṣesí wọn káwa náà jọ wọn ọ̀rọ̀ àwọn yẹn ti sórí ire wọ́n dẹ̀ ti rọ̀ ọ̀pọ̀ ọjà ẹ̀rí kákọ́ọ̀sì wọn nítorí pé àwọn eléyìí á ti fọkàn balẹ̀ ń pa wọn àwa táwa aláìlọ́tàn balẹ̀ ń pa wa ọlọ́run dákúmájà sìn ín láti kú láyé. wọ́n lè rá àwọn sàádà níbi sallallahu alaihi wasallam wọ́n jẹ́ ní tó ṣe wípé ìṣesí wọn òun ni wípé tẹ̀sẹ̀ gbé lòun ṣàjára igi kan lè wà wájú wọn. ọ̀tẹ́ nǹkan lè kọ́tọ́ ifá tó mí ni àyẹ̀mí ni ha àwọn kan ní wọ́n tọ̀ tún jí ni ọ̀tọ̀ ifá tó àǹṣìwọ́n lè ha àwọn mí ò tún tẹ̀ gbé òsì igi àyùsà tí ládàá yẹn kò yẹn ń wéré lè pè yẹn ń wéré pápákẹ́ ti máa sálámọ̀ síra wọn igi ni àwọn eléyìí tó ọ̀sùn ó sì yẹ kí wọ́n jọ rìpọ̀ eléyìí tó ọ̀sùn wọ́n kẹ́ pàdé kó sí kéèyàn má pàdé ọgbọ́n lẹ́fẹ̀ẹ́ dá wọ́n bá sálámọ̀ síra wọn. ẹ̀rí hadithi nínú àgbọ̀ yìí dábàá mbẹ́ òní pé tí mùsùlùmí bá sálámọ̀ sọmọ ya rẹ̀ tó tún wá pàdé rẹ̀ láìpẹ́ nínú súnà lọ́wọ́ kó tún sálẹ̀ kejì kó tún sálẹ̀ kẹta kó tún sálẹ̀ mi ọgọ́rùn-ún tí wọ́n pàdé rẹ̀ tọ́lá yìí pé wọ́n wọ sí ọ máa gbé fáìlì wọn lọ ọ̀tọ̀ ọ̀gá rẹ̀ lẹ́mẹ̀wá wọ́n sì jẹ́ mùsùlùmí àyàgbé gbogbo ìgbà tó bá ti wọlé náà lọ́mọ àti asalaamu aleykum wa rahmatulah wa barakatuh. ó ní pálọ̀ tẹ̀ ti bá wọ́n ṣe gan ni. Ah, kò sí ìyè rárá àwọn ah, ọlọ́run ti bọ́ gbé sí gan ni ẹ. iṣẹ́ rẹ̀ tọ́ lọ wọ̀ sí ẹ iṣẹ́ pé ọba lọ gbéwèé kọ́gà rẹ̀ mùsùlùmí nì. àjàgbé pé tó bá ti wọlé o sì lè wọlé lẹ́ẹ̀mẹ́ twenty aa ah, bìtìbìtì ládàá. àgàgà tó bá tẹ̀ wá lè máa wí jilẹ̀ yẹn asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh ṣé àrùbá àwọn nìyẹn àbí àbí sàlàsùn ọ̀hún ṣé sàlàsùn ló kó yẹn kó sàlàsùn wà wọ sàlàsùn ọ̀nà bíi twenty níjọ́ kan ilẹ̀ ti rẹ o lónìí ẹlòmí ìfẹ́ ilé má ti sàlámà márùn ẹnu ẹlòmí òògùn wo níbí bí ẹwù àtìgbà tilẹ̀ tí wọ́n tilẹ̀ tó ti sùn lọ ẹlòmí ò ti sàmáwò wọ́n ti ẹni kọ̀ọ̀kẹ́ máa fílì ẹ̀ báwọn ẹlẹgbẹ́ ti máa ń ṣe fún wájú lò wọ́n ti ẹni á máa sùn wọ́n lẹ́lẹ́gbẹ́ mọ́ àwọn níbi díà wọ́n fún yẹn níwèé títí ọ̀yà máa lọ fíìlì gbogbo dáadáa tó ṣe lónìí wọ́n yẹ ti ẹlẹ́tì kan tó sálámà yẹn bàbá àtòṣe wọ́n wù àti sádàkà lórí lọ́sẹ̀ ìyẹn mi lọ́ọ́ pa aláṣẹ dáadáa lónìí ètò ha sókè tó ha jésù mélòó lọ́ọ́ pa lónìí gbogbo àwọn kan ní wọ́n nìkan máa fíìlì nìyẹn jọ́pọ̀ wọ́n máa fọ́n tó sóṣù wọ́n wá lọ sọ mí dẹ̀ fúnlẹ̀ kí ibù ẹ̀kí bọ̀ wá ọ wá jẹ gbérí nígbà tó bá rí ọmọ pé wọ́n sọ pé kan bẹ̀rù ọlọ́run wọ́n náà sì ti bẹ̀ ọ máàkì èyí tó ṣe ẹ̀kí bọ̀ wá máa sọ fún ọ pé a nínú gbogbo oṣù kẹrin mẹ́wàá péré lójú tó a gbọ́dọ̀ ló ti jẹ́ ẹ̀kí bọ̀ ọlọ́run rẹ ẹ àwọn jẹ́ àti ìdàtúrọ̀ kí ìwúzi wọn àti ìdàtúrọ̀ kẹrin ọ̀dájú pé ìwé ni èyí oní sùhánàlá èyí oní sì ìwé yẹn lórí ọlọ́ọ̀bà èyí ó ṣe torí èkú torí ní dáhùsù ti gbogbo yìí wà tẹ́tí jọ ṣe ti ṣe ó sára fún yín ibẹ̀ náà ni wọ́n ti bọ̀ wí. Ìka a ah, ah, nínú oṣù kan ah, ojú wa máa rí ọkẹ̀já ní pé alẹ́ ní bọ́rọ̀ ló ń ké sọ ọmọ ara yìí o. Àwa jàǹfààní púpọ̀ lọ́dọ̀ wọn gan. Bá a rí gbogbo ẹ̀, a ṣe àǹfààní àtàkọ́jú ها بالمواعيد ìmú àlùkáwà ní lọ́kùnkúndù àrìmú lọ́dọ̀ wọn torí wọ́n máa ń ṣe wọ́n tún á fi àṣejù bọ́. lórí sábà sọ pé hálíkọ̀ yìí aago mẹ́rin àbọ̀ ni láàhàj tí wọ́n bíire kó lé ìṣẹ́jú kàní kó ti ìṣẹ́jú yọ jẹ̀yà ọba àjágbá òun ti yà wẹ́ẹ̀ ó di ọ yóò sọ lọmọ kúyà kájẹ ní àwọn ọ̀gá adiwádìí wọn kọ rí àwa lórí kámásìkò lásìkò nígbà tá a lo àlàáfíà àwọn ọ̀gá wa ń gbà ní tá a fi ń solùkọ́ kò gbọdọ̀ léṣẹ́jú kan wọ́n sọ pé táwọn bá wé ìdá ìyá ọ̀yẹ́ ti lè rí lágbájá ọ̀sẹ̀ gbà ó tọ́lá ti dọ̀gá gbà nínú kìí ṣe fẹ́ gbà ó ṣùgbọ́n ojú tí wọ́n fi nà ẹ́ nìkan bàbá ńlá bí lálàtọ́ lágbára jù ìyẹn ò lè fi ẹ̀jẹ̀ yẹn kọ́kọ́ pẹ́ náà nínú kẹtí wọn kọ́kọ́ kárí ń bẹ̀ yẹn yẹn òun nìyẹn òjò sì sú obìnrin yẹn lẹ́yìn tẹ́ ń pera ayé lálùsùn nẹ̀ àwa tá ń pera lálùsùn nẹ̀ ń sìn èké ni wá gbogbo yẹn láti dànù ẹja wọ́rọ̀ gidi sọ àsìkò jásìkò mọ́ àwọn ẹlẹ́gbẹ́ yẹn àbí àwọn oní mídíà yẹn wọ́n máa wọ́n máa lérò yìí pé àwọn làwọn ní ìdí náà wọ́n ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ ni wà láyà wà ládẹ ẹsì bẹ́ẹ̀ ni. kásán fún aago mẹ́rin àbọ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀. kọ̀ọ̀kọ́ sí gbogbo ẹni tákòókò bá ti yẹ láyé yóò jẹ àkókò tọ́lọ́wọ́ ọba sùkánù ọ̀tá lánàá. ilé yẹn wọ́n mú kẹ̀kan tó ní agbára gidi ni o. wọ́n mú tó le ó le sáṣejù wá wọ̀ ọ́ lápẹ̀rẹ̀ níṣẹ́ ń síngbó kégbèké. wọ́n jẹ́ kọ́ sọ pé ọ̀dà ọ̀gbọ́dọ̀ gùn kan. ó rì ó sì gbọ́dọ̀ kí á sùn níbẹ̀ yẹn a sì kí lé kò gbọ́dọ̀ dì torí kò gbọ́dọ̀ dì yẹn nítumọ̀ kò lé náà nítumọ̀ kò gbọ́dọ̀ tó nítumọ̀ ní pé ó ti ṣe kọjá sí pé àwọn ikọ̀ kan tí wọ́n yẹ sẹgbẹ́ rẹ̀ kí wọ́n má bínú máa ń tú àṣírí àtú tọ́lá àwọn ẹ̀kọ́ ńlá lórí pé wọ́n yẹ sábà bí ẹ̀yẹ̀ bí ìbá ti ń tọ́ bá jilẹ̀ wọn ò mọ̀ wá padà kó láàrin àwọn ni ni wọ́n jẹ́ ká mú já gbogbo àwọn àṣírí wọ̀nyí ó lè já sí wípé wọ́n fẹ́ lu ìfẹ́ yẹn láwọn míì sí pèlè wọ́n tún ga ju ìfẹ́ yẹn lọ. ìgbà táwọn ó sì parí bíi tọ́pù wọ́n bẹ́ẹ̀ dago mẹ́rin àbọ̀ tí wọ́n wí kọ́dé yẹn tọ́ba kù sẹ́jú kan ó sì wọ́n bá òpó tí ó ní agbára tọ́ba wa lé mẹ́rin tí ó jìyà ẹni pé yẹn ni ò sí mọ́ ẹ wo gba àwọn ọmọdé látàtà la ní sígbà àwọn bá ní ẹjẹ́ kí ó lẹ́ẹ̀dẹ́ bẹ́ẹ̀ àwọn àgbẹ̀rẹ̀ tó bá ti di sàlàfíà ọ̀dọ́ ni ọ̀la ìkéde ẹ̀sìn ní àwa la síríọ̀sì fúnra wa. ọ̀dọ́ ni ẹ̀kọ́ ságo mọ́ wọ́n bá láago mẹ́rin báyìí lómi ọ̀ máa pọ̀ láago márùn-ún ni. ọlọ́ọ̀sì tó báwọn sábà ti máa ń ṣe nígbà yẹn ni wọ́n fi ilé rẹ̀ èèyàn mélòó lọ kọ́ kíní kan bó ló ṣe ṣe nígbà kàwó kan. sótò níbẹ̀ níbo mo ti lọ òun ni pé tí mùsùlùmí bá sálámà sọmọ ìyá rẹ mùsùlùmí ó tún aṣọ pàdé ẹ láìpẹ́ ó sálámà ẹ kò bá jẹ mẹ́ta kò bá kọjá ẹbẹ ọgọ́rùn. mo sọ pé tí ẹ bá jẹ alọgà jọ máa lọ gbé fáìlì fún nílò òfin ẹ wá dúró ládàá ẹ wá dúró ládàá yàtọ̀ sí ṣùgbọ́n jọ̀yà àwọn òkè wà ti kọ̀rọ̀ sálámà wọn kọ́ sí àwọn bí irun tó ha ní tahajjud ọwọ́ àfihàn oṣù kan ọwọ́ àlọ́sọ méjì ẹ̀fún nàkíbù nàkíbù ọwọ́ àbọ̀ wí tí ọba pé sọlá àwọn kọ́kọ́ gbà wípé ẹni tí ọba fẹ́ tí ọba ṣe dáwà nínú àwọn nǹkan tí yẹn tún rí mú lọ́dọ̀ wọn nìyẹn tó ṣe pé tọ́tẹ̀ yẹn tó dodo bá wà lọ́dọ̀ rẹ̀ àgbẹ̀rọ̀ sọ pé irọ́ ni òun ni yàní ṣílẹ̀ tó bí láì sùn fún àná ìsopọ̀ mọ́lọ́run ẹni pé yẹn tó sọnù fọ́pọ̀lọpọ̀ nínú àwọn ará tí a ń pèrè wọn ní alùsùn lòún sí ọ̀pọ̀lọpọ̀ alùsùn lẹ̀ nídìí ìtàní akéré nínú ìjọsìn ẹlòmíì láàyè súnmù yọmọ ìfọ̀mí ìsìnkú ọ̀la ní ìsinmi gbogbo ìpàdé rẹ̀ ọ̀rọ̀ gbogbo ó di ní rọmọdán èmi àwọn àmọ̀ bọ́yá rúgbọ̀n rẹ̀ àti sàlàfíà tó pera rẹ̀ yẹn ó ti fi gbogbo ẹ̀ láàyè kara àlùkùránì sọ̀rí àyíká àfáà ẹ̀rín ló lè yọjú lu agbẹ́tọ̀ àwọn òde ẹ̀ nídìí ká máa jẹ ọ̀sẹ̀ kan òun ò lè má parí kọ̀ọ̀rán kan. ó ti yẹ kí ẹ má ṣe bẹ́ẹ̀ àìníye ilé ọ̀parí ẹ̀ lóṣù kẹjọ ní àríwá láìpẹ́. eléyìí ẹ̀ wọ́n kọ́kọ́ kárí labala ilé ìdìnnà awọ́rọ̀ gidi bí sọ. àtọ̀rọ̀ tàhájù ẹlòmíì ti jí níìsì. ọlọ́run lọ́nà gbà ní tàhájù gàrí nìlá. sọ àwọn kọ́kọ́ gbà yìí pé ẹni tó bá fẹ́ ìyàní kọ́bìlà à ń tẹ̀kú nìta tó bá fi dé olùpèpè tí dáwà rẹ ó ṣiṣẹ́ ó yẹ kó súnmọ́ lọ ọ̀rọ̀ rẹ á jẹ́ ìwúlò létí àwọn yẹn nítorí pé gbàgbọ́ lọ́wọ́ ọba àlejò ọláfẹ́ gbé stéphane sọ́lájọ́ kí náà rẹ ọ̀rọ̀ àsopọ̀ yẹn ọlọ́run kọ́kọ́ fi bẹ̀rẹ̀ fún kí ọlọ́run sọ fún ọlọ́run ya ayọ̀ alimọ́gbàmẹ́l kùmí láyìlá ìlà àbàlẹ́lá àwọn èèyàn kẹ́ni adúdí lọ lórí bá a ti bá lọ ó tún tẹ̀ka rẹ̀ kò ní nítumọ̀ gẹ́gẹ́ nítorí pé kì í sẹ́ni ọlọ́run kò súnmọ́ ọlọ́run gẹ́gẹ́ wọ́n fọ́ fọ́kàn nínú àwọn olùmọ̀ wa pé kí àfa àkìlódé sẹ́yìn bá bẹ̀rẹ̀ wá àtìlá yìí àwọn èèyàn sọ nínú ni wọ́n máa sún fún gbalagbala káwọn èkejì lágbájá bá bẹ̀rẹ̀ ẹ̀rín lòun ni ẹ̀rín ni wọ́n máa láàrin kàkiri àwọn èèyàn àfààní ànàhíhàtú sákìlá kálímù sàjára tí ẹni tí ọmọ rẹ kú tí ń sunkún ọ̀fọ̀ ọ̀rọ̀ ọmọ rẹ mọ́ sọ́dà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fẹ́ wọ́n ẹkún fún kò dé rárá ẹni tó mọ ẹkún ń sunkún àìrọ́mọmọ́ sẹ́kùn rẹ̀ máa jọ ẹkún ẹni tí wọ́n fún lówó ẹkún. ìjọra wọn ẹ̀pọ̀ àwọn kẹ̀kẹ́ wọ́n yá ayé ẹkún kẹ́ wọ́n mẹ́kún sún o tí wọ́n bá ń gba owó lórí ẹ̀. ẹni bá rẹ́ dìgbà tí atẹ́yìn ìjẹta nígbà tó lọ tí wọ́n lọ ké sí àwọn ẹni darí yìí wa la ilaha illallah tí wọ́n bá sun ẹkún darí yìí kalẹ̀ bẹ́ẹ̀ yẹn ahun yóò sùn ọ nínú ọ tẹ̀ ní fẹ́rẹ́ ti gbà ṣé fámìlì mi ni àtẹ̀yìn lè bí ọba àbí wàrà sẹ́ni ìwọ́n kí ó sùn agbowó ẹkún sì ni wọ́n ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ sọ́jú ẹkún ẹni tí tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ ti dé tó lè jọ ẹkún tí adéyẹrí wa ajáfẹ̀lẹ̀ akéwù táwọn ń sùn jọ sọ́pàpọ̀ papọ̀ mọ́ra àfáà níbi yìí pé ọ̀rọ̀ táwọn ń sọ ń ti ẹ̀mí wá báwọn sí ẹ̀jẹ̀ akadéra bọ́ wájú táàkà máa lọ wí fún wọn náà kò sí ìsopọ̀ mọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala pé inú nǹkan tí èèyàn sì rí bó sì nítumọ̀ lọ́dọ̀ àwọn ènìyàn òun ni pé wọ́n sábà máa ń sìn àdúgbò kòrò gbòòlè yóò sì so mọ́lọ́wọ́ ètò ti pé ọ̀pọ̀lọpọ̀ wa nísìnyí kódà ní yàrá ní wojú ẹlòmíì lára ojú ọkẹrin kẹrùn gẹrun ni ò ní rí ìtútù máa ń bẹ lójú ẹni tí bá máa ń ìlàwà lọ́pọ̀lọpọ̀ ọpọlọ rẹ ó pè wọn mọrọ gbé kalẹ̀ farabalẹ̀ ó rí lárẹ ní wàá sí kẹrẹkẹrẹ ẹni tí bá máa ń ṣe nẹfìlà lóru Ọlọ́run á jí ìjà kámú ìfẹ̀yìsẹ́ ńlá tọ́lọ̀ wọn balẹ̀ kẹlá fẹ́ gbé fáwọn sọ̀sẹ́ ńlá ní tọ́lọ̀ wọn kò sọ pé kó ṣe nìyẹn kó mi lẹ́yìnlá ilà kàlílà nísfàwù ọ̀dà ìlàjọrò àwọn èmi kò sọ nínú kàlílà ọ̀dà ó ti pọ̀ jù bọ́yá kó tó dúdú ẹ̀kú. àwọn òsèlè àlẹ́ ọ̀dà tó fi lé sí tọ́rọ̀ ga bí wọ́n. fọ̀rọ̀ tilẹ̀ kọ́ ara tọ́ba kafa sísẹ̀ tẹ̀lé ni. iná sanulẹ̀kì àlẹ́ká kawulà nsẹ̀kìlà. iṣẹ́ tá a fẹ́ rin ọ̀gbà bẹ́ẹ̀ ìyọ́fẹ́ lọ́hùn ni ọlọ́run fi lé kíkiní yòókù fẹ́mi àwẹ̀ ọ̀kan náà àwọn olùmọ̀sán ní àwọn afá àwọn ọmọ bá lò Sokoto àbí Amadu bá lò àbí Danfodio àwọn ọmọ rẹ̀ lọ́sọ yìí pé wọ́n láyé mú àwọn ọ̀lẹ́ ẹ̀rọ ṣáadà. عدم قبول فمدخلهم مولاهم أنت فاتح àfọ ọgbọdọ sọ fún wò jíṣẹ́ èyí tá a wí fáwọn yẹn tí wọn ti ṣe é ni èyí tá a wí lánàá ìwé ṣe. ẹni tí yóò jọrọ yẹn wọ wọn lẹbi dání Ọlọ́run ni lẹ́yìn tí wọn kẹ sílẹ̀kùn láfẹ Ọlọ́run ti bá ní kí n kẹyẹ yẹn. níbi tí èmi látẹrẹ mo lè má tẹrẹ àmì mo lè ní ẹnì kí wọn lè sọ pé ń darúgbọn síbi ìfẹ́ màsòkò tó ti kù. ọlọ́run dákun ṣàforíjì wa aláya nínú àwọn student ọ̀rẹ́ tọkùnrin bá ti wà lé tó lèmi tó mọ́. ìgbésí nǹkan yẹn lágbára ni ó ti jẹ́ tí wèé rí ẹni tó bá ti sún lẹ̀ láì ní ọlọ́run afẹ́ jù sí yẹn lẹ́nu. wọ́n fi gbé dé bá báyìí wọ́n ní kí ni ìdájọ́ òun gbà wọ́n ní wájú ìbò jẹ́ èyí tí wò ní àmọ́ ní pípùsì mú mi lójú ni àtọ́jì lélẹ̀. wọ́n kọ́ lu sẹ́kà fàtà ìpè ẹni tẹ́ mú wá yìí eléyìí ọ̀gbà kẹ̀kẹ́ ní ogun táwọn ní à láti ẹgbẹ́ tó gbà wọlé tó láti. ọgbà kẹ̀kẹ́ kí ni ọgbà ọgbà àdìlà ọgbà àdìrẹ́ ọlọ́run ni máa ń jú yìí ìgbà àṣàyàn ẹnu rẹ̀ dùn kódà ẹni tí ń wí ní kájọ lọ́ra yóò sì wí wà láyọ̀ nítorí àwọn òṣèlú àṣetò ìyẹn. wọ́n gbé kìí ṣe kọ́rọ̀ dùn kọ́ dẹ́ láti ọ̀gá ah, olùmọ̀lélẹ́ òbí ṣe sọ̀rọ̀ fífọ gbogbo lójà ẹgbẹ́ ogun ẹsẹ̀ kílẹ̀ yẹ̀rọ. ẹni pọ́pọ̀lọpọ̀ àwọn aṣọ fún wa ọ̀rọ̀ táà nẹ́bì sọ kéré sí ìtàwọn sàbí sọ táwọn sàbí fún wọn kéré jà nẹ́bì lọ ọ̀rọ̀ táwọn sàhábà kéré sí táwọn tàbí ọ́ táwọn tàbí wọn mọ̀ kéré jù tẹ́lá àwọn ẹ̀wù ìlú tẹ́lẹ̀ àwọn tí màfọ́ lọ́wọ́ tààrà ọ̀rọ̀ ni ti pọ̀ jù tẹ́lá ni ti pọ̀ jù. olùkọ́ yìí mọ̀ sí màfọ́ lọ́wọ́ tààrà wọ́n wé wọn pẹ̀lú wọn tí wọ́n lò eighteen years nínú ẹ̀wọ̀n eighteen years tí wọ́n lò nínú ẹ̀wọ̀n níjọ́ wọn padà tún jáde báyìí òjá láti bíi seventy wọn rí tó jáde. àwọn ẹni wọn máa ń gbé gbèdéke lé wọ́n ní tàbá fẹ́ sírò wípé ìwé sígùn tẹ́lẹ̀ àwọn ọ̀gá alátọ́ kọ pẹ̀lú ọjọ́ orí tó lò láyé táàbà fi lè sọ pé gbẹgbẹdẹkẹlẹ ajá pípa àtọ̀fẹ́ adúgbẹ́sẹ̀ kọ̀ọ̀kan ní nǹkan níjọ́ tí wọ́n ti fi tó ti ké wẹ́ẹ̀ báyìí ẹni iye tẹ́lá tí wọ́n rí mọ́ àṣetùmọ̀ rẹ̀ wọ́n mọ̀ kí o ti sáà dé lọ. àwọn yẹn ni ìsàbákò wáyà sí ẹ pé tẹ́nì kẹfà pé wọ́n fẹ́ ṣe tíra tí àdó fẹ́ ṣe kí lọ́ fẹ́ kọ́ mẹ́ ọ́n lòun fẹ́ sọ nípa ìbùdó sí àwọn èké ni ẹ kí ló tó fẹ́ sọ nípa ìbùdó sí ní àjẹ́ àfún ẹ ẹgbẹ́ wo lọ fẹ́ mú ṣé ọfẹ́ sọ wípé ìbùdó tèmíà ìbùdó tèmíà jihadu nìkan zombẹ bẹ́ẹ̀ jáde fún bẹ́ẹ̀ o má dá wà lára o. àbẹ́kọ̀ọ́ rẹ̀ àbí bó ṣe kọ́ yẹn ṣé wọ́n lọ fẹ́ sọ mẹ́ẹ̀. ẹni pé kéwù ti di yẹn kan yẹn kan sìn pẹ̀lú ọ̀rọ̀ àgbà oyè káàkiri ẹni náà kẹ́ni lọ mú síra àwọn ayára àtijọ́ yóò lọ ti di dókítà ó ti di pòfẹ́sọ̀ níje ló kò sí kéwù tí wọ́n mọ̀ gbé ẹ̀ pátá wọn mọ̀ ìmùsẹ́ni àròhìmọ̀ ọ̀wọ́ ìtàhálà gbogbo ẹ̀ ni wọ́n ni wọ́n ni wọ́n gba ni wọ́n ni wọ́n lórí ẹ̀ àti tẹ̀síìlì tí wọ́n bá fẹ́ kọ bàtà báyìí wọ́n ti tẹ̀síìlì ọ̀rọ̀ tẹ̀síìlì sùhánàlà ilé wọn lọ́rọ̀ fíkìú èyí síra tí wọ́n sì máa tó lọ nìyẹn. ìgbà àwọn eléyẹ gẹ́gẹ́ àwọn gẹ́gẹ́ di fásitì. ẹ̀yin náà sábà tí wọ́n ń pè ní fásitì jáàmì àgbáyé àwọn gẹ́gẹ́ di. ṣùgbọ́n bí wọ́n ṣe wá tó yẹn sẹ́nu wá gbà á. a sọ yìí ọmọ kí o jù sàádé lọ ẹnu wọn ọgbà bí tàbí ẹ̀yìn ẹnu wọn ọgbà wọn ọ̀dẹ̀ sí nínú kòrónà mọ̀ fàtọ́là gbogbo ẹ ti ta kí wọn tó tó dénú kátó wá sígbà tó ti wá ta tó ti yí bó gidigidi káà tó sẹ̀ dé sí. so nípa bẹ́ẹ̀ kì í ṣe yín pín kọ́rọ̀ dé ṣùgbọ́n tí ìsúná náà ọba tó bá gun ẹni tí ń bá ní sọ̀rọ̀ àwọn èèyàn lè lọ sáàgùn sí wọn ni. والله ó sì الله wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ máa wọ ọlọ́run wípé yóò kẹ̀jú níwájú ẹni tí ń sọ rere rere fẹ́ni ẹ lọ́ọ́ sèkà kò sí ìmẹ́nubà ó sì ṣe. sísunmọ́ ọlọ́run ènìyàn tó bá tóbi nínú ọ̀rọ̀ tí inú sàṣọ ń jèrò ìfi sọ wáyé pé sẹ́kẹ̀rẹ́ là ń àpàdé aláà ọ̀rọ̀ ayẹ́dẹ̀ ní mọ́nẹ̀kan kì í ṣe dandan ní pé ẹni tó bá gbá súnà mú ó ti gbọ́ bá sọ pé ẹ wọ́n kọ́ yín nínú ọ̀hìn kọ́ yín láti ìsìn ẹjẹ́ ọkọ́ ló dà wò ó ẹjẹ́ ọkọ́ ló wù bí wọ́n dá lùsùn lẹ́gbẹ̀ẹ́ wò ní ibi ẹ̀já máa wò lọ wọn ò wọn rí lọ́jọ́ wọn ò tó bẹ̀ láéláé tí wọ́n gbà wá láyè ká wá wọlé kí ó kọ́ ọ́n kéwù. ọ̀ kérésì tàwọn yìí ẹ̀já máa kọ́ náà àlùfíà ìbùnú náà lè náà kọ́ ẹ̀jẹ̀ wàá kọ́ dálíà wọ́n ti rán àwọn akọ̀ dálíà mi. Nítorí ìdúró bí yẹn bá ti dúró níwájú akẹ́kọ̀ọ́ ó ti mọ̀ pé kò sẹ́ni pàtàkì tẹ́ lọ́wọ́ àwájú òun. Sàwa ọgbọ̀n fún pé máa ṣe báyìí ní dáadáa o kò wí fún o pẹ̀lú súnmọ́ ọba tẹ́nìyẹn súnmọ́ lọ́wọ́ ọba tọ́ni ló ń kọ wọn kẹrin kéńtì kìíní. Bàbá mi ti kú níbi ọgbọ̀n fẹ́mi ó ní ẹ àjẹ eh, ni wọn máa fa kòtò tó tó ní ẹnu ẹnu mi gbà ní kò sẹ́ni ó pè mí náà látẹ̀rẹ̀ kí mo ti wà yìí kò sẹ́ni ó tẹ̀ tó fẹ̀ tó lè fa mí látẹ̀rẹ̀ lọ́yà fa kòtò tó lé òkè mi ní da lóhùn dàbí ní sọ̀rọ̀ burúkú tó sì á ní fa kòtò tó ké mi ní òsì wàá lè kọjú lè má lọ́yà fa kòtò tó ké torí ké ṣùgbọ́n kò ní wọn ẹni ọba súnmọ́ ẹni dáadáa kódà láàrin wa mi báyìí náà ó lè jẹ́ nu fámìlì náà làwọn èyàn kan ọmọ kan tó dúnrín mọ́ yàní bilisani lẹ́hà ó ní sọ fún akẹ́nà àtẹ̀tẹ̀ rẹ̀ ó lè kẹlẹ́ bínú kásọ jáde kọ́ lọ gé gbogbo kíní sáà ó lè yẹ gbé tó fi wọlé káàkiri ṣé mo ti wá àti rẹ̀ fọ́n ní wá àti kíní náà dáadáa sọ fún mi láti yọ yìí kan tàwa mẹnuba rí ni ẹ ń gbàdá wa mẹnuba ń kọ́. wọ́n wọ ọmọ ọmọ ọmọ àǹtí mi kan ní àgbọn nípa gbọ́dọ̀ wa kan pé bóòdù ọmọ yìí ṣe ń sìn aláàjì gbà tí mo jẹ ní kẹfà sàdá fún mi jẹ sàdá fún mi sàmì sàdá fún ọ nígbà tí lọ́gbà bá ó ti fara kalẹ̀ gbáà ní ìsẹ̀ni tí ọba mọ̀ kankan lé ní wọ́n ń sọ fọ́mọ wa ní kíkọ́ máa tó lókè o wọ́n ní ọba ṣe kí nílò ìrọ́sì ìsẹ̀ni kankan òṣìṣẹ́ wà á ti rẹ̀ fún òkè wá àti òtẹ̀ ẹ̀ láti ọ ẹni yẹn lomi kẹ wá àti òsì ẹni kẹ rárá ó lè yẹ lójijì wọn kẹ padà tún mẹnu bàájọ kẹfì à pépé kí ní bí n ṣe àtúntì ẹbí ọwọ́ àánú àkọọ́lẹ̀ kọ kí n ṣe. tó yẹ ẹni yòówù tó bá fẹ́ jẹ́ ká yà níbi kọ́rọ́ kọ́ba ọlọ́run sùn ọlọ́run ọba tí lọ. ẹgbẹ́ ibi báyìí ọlọ́run kẹjọ máa rin lẹ́sẹ̀ ní àwọn yẹn inú ọ̀nà táwọn ẹni yẹn tún tàbí ọ sọ bí yẹn bá rí dáadáa lára ọ̀tẹ́ yẹn èèyàn gbọ́dọ̀ sọ pé bò sí ń bẹ́ torí dáadáa tó mú yẹn kì í sòun lónìí nínú súnlẹ̀ òdodo tá a wà yìí lẹ́ẹ̀ló ti wà òun ni àtàkọ́jì lè bẹ̀rẹ̀ wá yìí ṣé dàpọ̀ ẹja ti kọ́ra. tí èèyàn bá ti ń sípa àkókò nípa ohun tá a jọ sọ láàrin ara wa kò ní pẹ́ kò ní jì tí yẹn fi tàṣọ lọ. èèyàn ilé ọ̀padà wà náà tí ọ̀gẹ́kọ̀ tí wọ́n bá ń kírun ìjàmá gbogbo nǹkan wọn nílé kí wọn aago báyìí ni ọmọ yẹn aago tó lọ tẹ́lifíà gan-an ó yẹ kí ẹ̀sìn máa rè wá ká máa yàtọ̀ nínú gbogbo àwùjọ tá a bá wà ẹni tó bá jẹ́ sunni salafi làbúdà á ní ẹ̀kọ́ rẹ̀ mùtàmá yéza èlùmọ̀ṣítàrà ó gbọ́dọ̀ yàtọ̀ àwọn yóò ní ọ bẹ́ẹ̀ sí i ọ ọ ẹ̀tọ́ wa tẹ́lẹ̀ inú kẹtọ́ lọ́wọ́ fi sànú wọn nílẹ̀ sùdá ọ̀kan nù rẹ̀ nìyẹn àwọn ọ̀gá wọn kọ́ wa lẹ́kọ̀ọ́ ìyẹn náà gbogbo ẹ̀ náà tó a ṣiṣẹ́ fúnra wọn. wọ́n lọ wọ́n máa ń jókòó di akẹ́kọ̀ọ́ tí wọ́n máa retí rẹ̀ báyìí èèmọ̀ ni o èmi ò mọ̀rọ̀ àwọn lẹ́jọ́ lára màdá bẹ́ẹ̀ aláì yóò gbé báyìí rẹ̀ yóò àfọ̀lẹ́ yóò máa retí ẹnìkan bẹ́ẹ̀ ká tó lè sọ pé ṣé prófóòsì máa ń pè wọ́n ga alẹ́ ẹ̀kọ́ gíga. àwọn ìjẹ́bí àwọn èyí lọ́wọ́ ń sọ̀gá fún adíjá ní àṣẹ kí wọ́n láti jọ. tíìfì àti òkú wọn lọ ojú ojú kẹ́sì wà àárọ̀ tó ní agbára tẹ́lẹ̀ àwọn òjò àárọ̀ tó ń rọ̀ báyìí aláì tó ní agbára jíjà tó sì tó lórí wọn lọ sọ̀gá pápátá ó kó lójó pẹ̀lú aṣọ wáìtì yàrá àgbàlagbà dẹ́nu ó kó lójó sí ìrọ̀jò kò tó gbogbo ara rẹ̀ lọ́sọ̀rọ̀sọ̀ báyìí àbí lọ́sọ̀rọ̀ gbogbo àwọn tó dúró náà ó nígbà tí òjò yóò ṣe pa àlùkáwà ní ọlọ́run. ọ̀gá wọlọ̀ tọ́lọ́ ọ̀gá tiwọn àràmàdá làwọn ọ̀gá tiwọn wọ́n làwọn wọ kíláàsì náà ni. ọ̀gá tó yẹ kó jókòó lọ́fíìsì ló lọ́ wọ́n ti wọ kíláàsì náà ni kó wọ́n ti kọ́ ẹ̀. ọ̀gá wa pátá ó ní kò sí balùkà ẹ̀yọ́ wa ti balùkà ni wàhálà ìgbogbo ara dẹ̀ rò so báyìí tó fi ń bá pè kàn lóko. gbogbo kìíní yẹn lọ́dọ̀ sàkíyèsí rẹ̀ ẹ̀fẹ̀ lọ́dọ̀ tí wọ́n lọ́wọ́ àbẹ̀ wàhálà ìbò sì wà nù súnlẹ̀ wọ́n mú ní kì í ṣe nù ìjàmá àwọn lọ́wọ́. bẹ́ẹ̀ náà ni ìsopọ̀ mọ́lọ́wọ́n ọba ẹ̀dá kùn ìrùn ìjàmá àwọn ẹja máa kéde déédéé àwọn nẹ́fìlà yẹn àti nẹ́fìlà òru àti ìrìn òtútù lẹ̀ bá mọ́. ọlọ́run ó lò sára mi mo bá ti ń bá àwọn ìyàwó rẹ sọ̀rọ̀ ó rí i ara wọn balẹ̀ kí ni ń dé fún rẹ aláyọ̀ ọlọ́run ọkàn máa wá ẹ jókòó mo sì jókòó wọn àwọn ẹgbẹ́ nìkan wo lé bí irin ọlọ́run dẹ̀rọ̀ ọ̀fun àwa àtàwọn ọmọ náà àwọn èèyàn bí yẹn bá ń bá sọ̀rọ̀ ọlọ́run jọ̀ọ́ àwọn ọmọ náà ọlọ́run sọ pé ìnìyàn sàn náà lọ́kẹ́ àlẹ́ yìí ká ọ̀rọ̀ tá a fẹ́ yí kan wúwo ó nídìí kí yẹn jẹ àjẹsára àjẹsára náà ní ìrọ̀mọ́lọ́hàn ọba pẹ̀lú ìjọsìn. so nípa bẹ́ẹ̀ ká sọ abala yìí dáadáa ọjọ́ ti lọ bíi náà ni àdùn sí lágbára ọlọ́run inshàlá rahman àdùn máa tẹ̀síwájú nígbà tó bá tó di ní ọ̀sẹ̀ tí ń bẹ̀rẹ̀ gbà yẹn. ṣé dà sí rí lọ́kẹ́ òní ní náìtì kọ́ wọ́n dà sí rí Thank you ẹnìyàn sálámù sí ẹgbẹ́ asalaamu aleykum wa rahmatullahi wa barakatu ìyẹn wàá sí báyìí ìyẹn sì báyìí nígbà tí yẹn ń tún ọ̀rọ̀ yẹn sáwọn sọ sí máa ń ṣe nìyẹn sọ àwọn afáwa sàlàyé pé wọ́n bá sàtọ̀ pàpà yìí ọ tẹ ọwọ́ rẹ̀ tó wọ́n fọwọ́ rẹ̀ tọ́ka ọ wọ́n á sí tọ́ka yẹn ni pé ojú ọwọ́ ọkọ̀ dalẹ̀ ẹ̀yìn ọwọ́ ọkọ̀ sí kíni ọkọ̀ sókè gẹ́gẹ́ bí kẹ́tíà lóbìnrin ó bí ó ṣe fọwọ́ lọ́wọ́ bí yẹn bá ń jálù lórí wọn àbí kẹ̀kẹ́ ṣẹlẹ̀ ẹ̀yìn ọwọ́ yóò fi lọ́ra pé ṣe báyìí o. súnlẹ̀ wà lórí àdìsí wà lórí ẹ̀rọ sábà èso gbádùn. mùsùlùmí tá a rí níbi tí wọ́n ti ń tayò wọ́n ní sí ẹ̀ lè sálámù ayò yẹn sì kì í ṣayò tẹ́tẹ́ tí ìbá ṣàyò tẹ́tẹ́ ìyẹn lè sáláwọ̀ tẹ́tẹ́ tó bá jẹ́ tẹ́tẹ́ ìwọ̀n tí yẹn sọ ni pé yẹn yọ́nú sí ohun tí wọ́n ń ṣe yẹn bẹ́ẹ̀ náà lọ́mọ sí kẹ̀kẹ́ náà tí yẹn bá sálámọ̀ sí bẹ́ẹ̀. Wa alaikum salaam ah malej ẹrọ ẹrọ ẹ ṣe jásílẹ̀ pé yẹn gan-an ok ah wọ́n á dájú kó ṣe sùkà lọ. ọ̀yà. láà mùsùlùmí tó yẹ pé mo ti ṣùgbọ́n yẹn ọ̀ka mọ́ ṣùgbọ́n yẹn máa ń gbóhùn rẹ̀ ó mú náà ni ọ̀sẹ̀ ń sìn ó mú náà ni kẹsẹ̀ pé yẹn kẹ́sì ẹ wà wípé ẹsẹ̀ máa ń rinlẹ̀ pẹ̀lú gíga ní àti ìrìnlẹ̀ lápẹẹrẹ nísì mùsùlùmí ti ń ṣe sìnà ṣùgbọ́n ẹ̀ka ọmọ inú tìró mọ ìyá tìró nínú mọ̀rọ̀ bó ti yé ń sì ikùn bá yọ ẹ̀ ẹ̀ sóyè ikùn kò sí ìyé rárá ṣe àádọ́ kí èsì sìnà ṣe náà ṣe sìnà náà nìyẹn bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ti ń lọ mu sí ṣùgbọ́n ti mọ̀ bí ṣe máa ń pàfẹ́tẹ̀ tó bá bọ́ dání ọkẹ́ máa bù sùkà tàbí kọ́ máa lásán tọ̀mù káàkiri kàrà ó mú náà ni ẹ wá ní àlẹ́ àdá mi sẹ́rí àdá ìṣesí agbọ́dọ̀ wọ́n pẹ̀lẹ́ sí tí ọba ti sí ohun tí àṣà fi orí gbá nínú ẹ̀sìn ká mú àṣà yẹn wọ́n láṣà ni ọ ọ̀dà tẹ̀lé fi lọ nínú a fún àṣà lẹ́jọ́ dá kó tó sọ àlẹ́ àdá tó muhakẹ́mẹ́ á fún àṣà ní ẹjọ́ dábẹ́ à ń sọ̀rọ̀ kẹ́kẹ́ á bẹ̀rẹ̀ pé bó wọ́n ṣe máa ń ṣe níbi báyìí àwàdìẹ àwàdìẹ àṣà yẹn ẹ lápẹ̀rẹ̀ ní àṣùlù òun ni kéèyàn fi lọ obìnrin pé mo fẹ́ ti lọ́kọ láyà pẹ̀lú ẹ̀kú lòun ọ̀gbà òdì kejì rèé sábà wáyé níbi ìgbéyàwó ọ̀sẹ̀ máa fẹjọ́ sùn tí ìbá ti lọ gbajúmọ̀ láwùjọ ń sìn ni wọn máa fẹjọ́ wọn sùn káàkiri pé ọ̀dáhùn ló mọ̀ ọ̀bá nìyẹn bíi àlàáda òun ti kọjá sí pé obìnrin lè yọ sọ pé òun ní ìdìní ọ̀sọ̀ pé òun ọ̀gbà mọ̀ ọ̀bọ̀ tí ó ń sìn mọ̀ kẹ̀ má fẹ́rẹ̀ yẹn wá ni irú àwọn tí wọ́n ń pè ní ada ní nǹkan tá a ti mọ̀ pé obìnrin ní máa ń ṣe nǹkan báyìí ọkùnrin ní máa ń ṣe nǹkan báyìí ìlú báyìí nǹkan báyìí wọ́n máa ń ṣe ẹ wo orú lọ́rí sí wọ́n máa ń ṣe ìyàwó aláàlámì ìyàwó ọ̀sẹ̀ àwọn arábìnrin kan wọn náà bá lóun ó sí aráàbò ni wọ́n sáádà àti ìlọrin ni àtọ́bá jẹ́ ìlọrin àlàáda mọ̀hákàmọ̀ àwọn àti ìwà lọ yẹ wò pé ṣé àgbàdì àdá ìwọlé à nígbà wọlé o nítorí pé ọ̀fẹ́ di kí ni ìsìráàfù òbórí gbá ìsìráàfù ìní àbà ìyàwó ọ̀sẹ̀ kẹ́bò ní ìyàwó ẹ̀rin tó dáwà bá wá ṣe ń jèlò àìrọ ìyẹn ti di ìsìráàfù ìní àfààní sọ àlàáda tí ọba nínú òfin ẹ̀sìn. á lò ádà yẹn á lò ádà yẹn ó lè kíkí tí ọba ṣe pé mbẹ tó ti ń sè tí ó sì sórí ṣà mbẹ ẹ kó ọrọ̀ ajé kọjá tó ti ń sè ẹ̀kọ́ pé ni ká kíra o sọ pé ẹ kó owó àkó títà ti ń sè ni pé ká kíra wa ṣùgbọ́n forí gbá torí ajé yẹn òrìṣà ní jẹ́ bẹ́ẹ̀ bó ti ń yẹn tó èèyàn wá fẹ́ wí èèyàn ní wí ajé èèyàn kẹ́kọ̀ọ́ pé akọ owó ìbówó náà ló ń sọ rẹ̀ ní òjò kásùbà náà tẹ́lẹ̀ tó fi lọ síbi náà lọ akọ ọ̀rọ̀ àtijọ́ àti mú akó títà rírà bọ̀rọ̀ bó ti rẹ̀ ọlọ́run ó fi wá lérè bọ̀rọ̀ bẹ́ẹ̀ ti rẹ̀ ti pé ajé ọ̀wà ẹ̀sìkẹ́sì àníyàn sọ èyí tó forí gbẹ̀sì yẹn yọ̀ọ́ra àti so ada lè wà nọ̀rọ̀ lè wà nù ṣe ada náà lò kú sísè ó forí gbẹ ká ó forí gbà ó ó forí gidigidi orí rìngà ti ń tú jẹ so òótọ́ wà nù lánàá ó kù sí ikú àrè ó tó lọ ọmọ ẹ bá sì lọ ó sì kú ẹgbẹ́ ọba lọ pẹ̀lú kọ́kọ́ mọ́sálásí ìkọ́kọ́ lè kéwù ìkọ́gbẹ́ kànga pé kó ṣe àwọn rere èyí tó ṣe pé ládàá rẹ̀ ọmọ àlọ́ ti jà yẹn. ìgbẹ́ ẹ̀fà máa rí wàlẹ́ àdá nígbò tí mo rí gbà kà ní tẹ̀lé. نعم حالا سلام. سنده نیم، صحبتی که ما داریم که در دانی ما اصلی Naam naam nínú àwọn súnnà tó kú láwùjọ lọ́wọ́. Nítorí pé wọn dáhùn sọ̀sálà ń sọ ní pé ìdá sẹ̀mí àìsó mọ̀lẹ́mọ̀ àdín ọ̀kọ́ló ìdílámọ́ yẹ kù rẹ̀. Tẹ́ ẹ bá ti gbọ́ ẹni tí ń pè run tí ń pè é àdánù tẹ̀lé yéṣù mọ́ lólè ikọ̀. Ìrun pípé nìyí, ó sí i ẹ máa wí ohun tí ń wí kì í ṣèrú pípé nìkan hátà àbẹ̀lẹ̀ ikọ́ ọ̀mọ̀ bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà sí iná ọlọ́run kì í ṣe àsúnà ni tí wọ́n bá ń ṣe kọ́mọ̀ lọ́dún ọlọ́run ọgbọ́n ẹ̀kọ́ yẹ kí yẹn farabalẹ̀ gan kéèpé nítorí kó jẹ ọkọ̀ gan wọn ṣe aláwọ̀gbá aláwọ̀gbá ẹ̀jọ̀dọ̀ aláìláìlá ẹ̀jọ̀dọ̀ aláìláìlá fi ṣe ìyẹ̀fẹ́ kí ló dé. wọ́n máa wí dáadáa pé Allahu akbar Allahu akbar ashhadu an la أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح تربية قوكاني قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر قد أعلم تقول أنه لما بيدي لا إله إلا الله سبحان الله رأسي دورو wọn fààyè lẹ fáwọn yẹn náà súnà ìfọwọ́n nìkan náà lẹ́bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ yọ̀rọ̀ sáfù ọ̀tún ni kò ti bẹ̀rẹ̀ àdéhìsì tó sọ pé ẹ mú láàrin àti sọ̀rọ̀ ẹgẹ́ bí sèkà gbani rahimahullah ni wọ́n ti fi rin lẹ́nu tamamul minna ìyẹn tí làwọn afẹ́ gbajúmọ̀ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ wa. Nípa ọ̀rọ̀ sálámù, àmọ́ rí nípa ee àkọ́kọ́ sàlámù àlékà bẹ̀rẹ̀ gàkíá ọ̀rọ̀ wà dáadáa wọ́n ọ dị mi lójú pé a gbọ́dọ̀ ti mọ́rọ̀ pẹ̀lú ẹ̀ máa wọn fẹ́ dáa síta ó wà èyí tó jù tí bá ń jù òun náà pé yọ wà ní ló jù ẹni òun náà mò ń sọ asàlámù àlékà ń bẹ dáadáa ọwọ́ àti àwọn ẹ̀gbà wa rẹ̀ wà tó sì gbádùn òsì ọwà dáadáa fíyẹn wí àlékà lórí ipò orí yẹn kan àbọ̀kùnrin ọwà ṣùgbọ́n èyí tó pọ̀ jù láì ní jásí pọ̀ jẹ́ nìkan àbójú bẹ́ẹ̀ lọ òun ni kọ́ máa wá ní asàlámù àlékò wa rahmatullahi wa barakatuh òun ló pọ̀ jù pẹ̀lú àwọn àhàdìsì tó ti wà mẹ́ òun lẹ̀ ní ìdìgbẹ́ ẹja ti ẹja rọ̀. Okay. Okay. Ìyẹn lè wí kí ẹ lọ pé ṣùgbọ́n èèyàn wí ta ni wíìnù. Salamun alaykum kúkọ rẹ̀. Wa rahmatullahi wa barakatuh. Ṣùgbọ́n yóò sàn. Tàbí kọjá asàlámù alaykum wa rahmatullahi wa barakatuh ìyẹn mọ ìjọba wí mẹ. ẹ mọ ọkọ sand salamun aleikum ó kọrẹ sí dáadáa salamun aleikum salamun mímdùmọ̀tẹ́nì mọ́n ọwọ́ bẹ́ẹ̀ tàbí kọ́ wá ní mímdùmọ̀mù tó ṣe pé alikọ̀ làwọn ti ṣáájú ẹ̀ náà. kí ti sand ewu kí ló dé má ṣe pèlè wa lẹ́yìn yàwá nìkan ni wọ́n ní wọ́n máa wí abẹ́ sọ̀hàdíyà ìyá dáadáa ni ọmọ aivan àwọn ni wọ́n ní wọ́n máa wí já nítorí pé ọlọ́run ò ní kó rọ̀ wọ́n lọ́rùn láti ní kó rọ̀ wọ́n lọ́rùn láti ní ahun wọn ò lẹ̀ mọ́ alọ́run sálámù sọ gbọ́dọ̀ ẹ sábà dáa tó ń bi sálámù nìkan òun ni káyìn máa wí ti sọrí tí àwọn táwọn bá fẹ́ wí sálámù yẹn yóò fẹ́ jọ ìpè àwọn sọ pé sálámù lá àlẹ́ ikú.

ní ọ̀nà ilé ìfẹ́ àgbàlagbà. ìwọlé ìbí ti di abilé ya kílé náà fi wọ́n kékeré. ní lóhùn máa tí ìdẹ bá dáwó fún wọn sótó tì yín yẹn ọlọ́yẹ̀ já lọ ọlọ́yẹ̀ àdéhùn tó tẹ̀ wá yé tẹ kò tẹ wá rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ń sàtún lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ láwùjọ ní ìsìn wà fúru sí báyìí ni ẹ kàn rògbò báyìí wàláyé ó sì lè ní ìdí ọkọ wàláyé ẹ̀ nífẹ̀ẹ́ kẹ́ nífẹ̀ẹ́ àwọn ẹgbẹ́ à ọ̀rọ̀ ẹni ní ọ̀nà ọ̀tí lòun wá nínú ẹ̀sìn kéde ọmọge jọ́kàn ẹ lọ tẹ́hun lọ́rùn ẹ ọmọge jọ́kàn ìyẹn náà fọ̀rọ̀ rẹ̀ wò tí wọ́n náà bá lọ lo ògùn tu tó ṣe fi ọmọge ọlọ́fẹ̀ẹ́ ni kódà kò sí ìbíjọ ọmọ ẹyọ kan lọ kí wọ́n fi lẹ̀ àbọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sọmọ rẹ̀ kọ́ wà bẹ́ẹ̀ kọ́ máa fọkàn kankan mọ́ ọlọ́run ẹ̀jẹ̀ ká ṣàtúnṣe kí ni ẹ̀ nǹkan yẹn ó sún yẹn láwùjọ wa kò dẹ̀ rí bẹ́ẹ̀ nígbà tí sáwà fẹ́ bẹ̀rẹ̀ nísẹ̀yìn kò rí ẹ wá sẹ́wọ̀n á lọ dá twenty naira one one thousand owó rádaràda ṣé fẹ́ ló fi àwọn tẹ̀ nílé one thousand five hundred yẹn kò sí tó o bá ń jẹ bẹ́ẹ̀ wàá náwó fún dára wọ́n ẹ̀ kọ́ wà lábẹ́ ẹ̀ kò sí kankan dá lè ṣe dáadáa báwọn ògbó yẹn ju kẹfẹ́ wọn lọ káwọ́ lọ gidi mí sọ ojoojúmọ́ lọ́wọ́ àgbẹ̀ lọ ojoojúmọ́ lọ́wọ́ àgbẹ̀ sí lọ. wọ́n bá jẹ pé káwọn ènìyàn tó fi tẹ̀síwájú fún ọ̀sẹ̀ wà lábẹ́ ọ̀bùrẹ́lẹ̀ nìkan tó fi máa bẹ́ sí lọ lẹ́yìn náà ni pé ẹ̀kọ́ àwọn ọmọ òní ṣe kélékélé pẹ̀lú pé wọ́n ń kiri káàkiri oníbẹ̀ kọ́ lọ́wọ́ ọba àdìgbàlá kó kíyèsí àwọn ẹ wá òjíṣẹ́ ọlọ́run ti rere wọn wọ́n ti parí re wọn ni tálẹ́ntì ọ̀fẹ́ ọmọ àìmọ̀ tẹ́ wà lùsẹ̀ náà pa àfáwọn afẹ́ dùn lébi ni ọjẹ́ aláṣẹ mùsùlùmí Usama tó wá jẹ́ aláṣẹ rẹ̀ pẹ̀lú àsọ́ọ́lẹ̀ tó ti jẹ́ ọlọ́wọ́ bá ti sọ ibi àwọn ọmọ ogun yìí ẹni tí ó lì í di rẹ̀ Usama ni ọlọ́ọ̀ni láì ní bàtà lẹ́sẹ̀ náà bá ti rí sùn ó ní èmi ẹni tó ga mi pè ní àmì ìlú mi ò nígbà lámì ìrù ọlọ́run bá jẹun sórí ikú láyé lèmi ọ̀gá mi ló gbé ọ̀nà ọwọ́ abẹ́sẹ̀ rìn tẹ̀lé kò sáàmà sí ìyàwó àyà tí wọ́n bí ilẹ̀ ìjọ olórí bẹ́ẹ̀ kó bá wà ẹ fi ṣe àyíbáàdà ọlọ́run ọdẹ kún ọ̀fẹ́ láti yàn tó dà. tí ọmọ ti lọ sí lọ tí wọ́n wọ́n náà kí wọ́n mọ̀ ọ́ kọ́ máa fọwọ́ ṣèdí o. náà maaleykum salaam. wọ́n ní. sílẹ̀ wọn dáhà dàrú mẹ́ pé ọlọ́run rẹ̀ fáwọn ẹni méjì fáwọn méjèèjì máa wọ àlùjànnà òun ni pé ìtẹ̀rí pa mùsùlùmí sójú ogun ìfẹ̀rí yẹn náà bá tún gba Islam fún ọdún ogun mẹ́ẹ̀ wọn wá àwọn náà ogun ọlọ́run wá rẹ́rìn pé kọ̀sẹ́ ní òwò nínú àwọn ẹni. ọ̀wá rí hadithi ìdàtàwájà al-muslimọ́ ní bisayifai hìnà nínú rìwáyà bisayifai hìnà. tí mùsùlùmí méjì tán bá wọ́n bá pàdé ara wọn pẹ̀lú dá àwọn àwọn méjèèjì náà wọ́n wọ̀ àwọn yẹn ń jà mọ́yá sáyé kìí ṣe fọ́rọ̀ ẹ̀sìn àfa àbí wọ́n jẹ́ ìjà ẹlẹ́yàmẹ̀yà fúnra àwọn àdáwò tó ń ṣẹlẹ̀ láwọn ilẹ̀ haúsá yẹn ọlọ́nkọ́ bá ti dáwọ́ wàhálà yẹn dúró náà. irú wọn yẹn là ń sọ sára pé ìkọ̀ọ̀kẹ́ ni wọ́n máa wọ náà torí ẹni tí wọ́n pa òun náà gbèrò àti pẹ́ni kejì ọwọ́ ní ẹ̀kẹ́ ìyá náà. òun náà gbèsè wọn máa sáńtì ẹ lọ́wọ́ pé wọ́n ti lé táàsì lọ́wọ́ àìpọ̀ wí jálẹ̀ ládàá táàsì ti wà fún un òun yà ọgbà kẹ́kàn ọjẹ́ gbèsè mi ọ̀yà báyìí sálám. ọ̀yẹ́ kọ́ sálámọ̀ káwọn ọdún ẹ̀ ṣe mùsùlùmí èèyàn sá fún mùsùlùmí bí wọn sọ pé ẹ bàbá abdullahi asalaamu aleykum wa rahmatullahi wa barakatuh. náà tọ́lá àwọn tí yẹn tí wọ́n bá gbà wá gbà padà lọ́wọ́ wọn ni mo ti gba sálámù mi. ẹ̀yin ẹ̀wẹ̀ mi ò jẹ́ sálámù sí abẹ́tẹ́ ìbẹ́yìn ekirun. mi ò sá fún mo gbà padà ó lè pé èèyàn ọlá mọ́lẹ̀ pé àbọ̀ abdullahi asalaamu aleykum wa rahmatullahi wa barakatuh. èèyàn wì dáadáa ẹ a ti sọ àwí kan bọ̀rọ̀bọ̀ ọ̀pẹ sáàdù mọ̀nà ọ̀rẹ́ ẹ̀dá ń fẹ́ kájọ àtàlẹ́bí oṣù fún wọn pọ̀ kọ́ wá dáhùn sínú ibi kó mo tẹ̀ forí gbé àdúrà lọ́pọ̀lọpọ̀ ìjọ náà wà ń wà ń kò sì dáhùn sí mo fẹ́ forí gbé àdúrà lọ́pọ̀lọpọ̀ láti èèyàn sọ pé wa alaykum nfẹ́ wí ni wa alaykum ayé gbà padà ẹ mọ̀ sí mọ̀ gbà padà lásán náà nígbà tẹ̀ sí fẹ́lá bá. سبحانك اللهم وبحمدك اشهد